Ya le... jẹ́ gbogbo ọkùnrin atọ́jú rẹ̀ gbogbo obìnrin atọ́jú rẹ̀ ọkọ ọmọ rẹ̀ atọ́jú rẹ̀ ìyàwó ọmọ rẹ̀ atọ́jú rẹ̀ ọmọ ọmọ gan atọ́jú rẹ̀ ah, ọjọ́ mi lójú o atọ́jú mi o ọmọ atọ́jú wọn náà gbogbo ọmọ rẹ̀ pátá aláàánú náà máa jẹ́ o. pẹ̀lú gbàdúrà tẹ̀ ṣe yìí ẹ ṣé tèmi bá tọ́jú nípa ló fẹ́ tọ́jú yín iṣẹ́ mi ni láti tọ́jú yín iṣẹ́ mi ni. ojú ọmọ máa mọ̀ ni kọ́ lọ fún alálàánú ọmọ kọ́ lọ mẹ́tẹ̀ẹ́káyé sọmọdé adọ̀tàríà kọ́ bá ní kọ́ ọ̀bà ṣe ń kọ́ ẹ́ àmọ́ o tàdé ọ̀rọ̀ kan ó ń rú mi lójú èyí ni mo fẹ́ kọ́ ṣàlàyé rẹ̀ torí gbogbo bí ara mi yà ó rí màámi owó pọ̀ lọ́wọ́ mi màámi kò èmi náà sì rí lóòótọ́ àmọ́ n bí dókítà gbé bíìlì jọranjọran kalẹ̀ kan ní òwúrọ̀ àwọn àṣà rẹ̀ mo ti gbà wí ibi máa máa gbé mo dé ni àmọ́ bí onídé kó wọlé kó o kájú lówó nìkan ẹ̀rù bà mí o sadé. ṣe ká máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run yìí ká lè máa ṣe dáadáa ó dàbí lójú pé ẹ ti ṣorí kéèyàn kan bí kan bẹ́ẹ̀ kí gbogbo orí ẹ̀sán ẹ̀kọ́ kí n hmm. bàtà ayé ìyá ṣàdédé ni mo lọ ọmọkùnrin kan nítòótọ́ ọmọkùnrin yẹn ó ti máa sọ fún mi pé mo nífẹ̀ẹ́ mi nífẹ̀ẹ́ mi àmọ́ èmi ò fi taratara gbà tiẹ̀ mi ò lè kọ́ bí ara sí i nǹkan sáyé lè bá gbà yẹn pé ah báyìí báyìí ló ṣe mí o lè ṣe mí ní kò ṣe méjì ní ti expect bó ṣe wọlé bó ṣe kó jáde rẹ bó ṣe kó jáde ó ní ah mi ò lè ṣe lẹ́yìn pé sọ fún mi ní yẹn. Eh? Ah. ẹ ah ó sọ pé màá fẹ́ mi kò tó ká má parọ́ ká má jalè bí ọkùnrin nífẹ̀ẹ́ mi kò sí nǹkan tí mo bèrè lọ́yìn àti òfin ó lè yọjú ẹ̀bùn báyìí ó lè yọ ọ́ lè mi lọ́wọ́ àwọn màá mi ṣe fẹ́ gbọ́ èmi ò lè fẹ́ ah, mi ìdí méjì pàtàkì kan wà tí mo fi lè fẹ́ àkọ́kọ́ mi láìkí ṣe tó ń ṣe wẹ́dà mi ẹlẹ́ẹ̀kejì ti níyàwó ilé ilẹ̀ ló wá jẹ́ pàbáyá ibẹ̀ lórí ẹni bá ti níyàwó ilé lọ́gá tán bẹ́ẹ̀ lásàdé mi àkọ́kọ́ iṣẹ́ wẹ́dà ni mo ṣe gbogbo nǹkan wẹ́dà ti ń gbé ọkùnrin ṣe ní ìsìn mọ́tò ńláńlá wẹ́dà ti ń lò ilé báwọn dára wẹ́dà ń kọ́ ó fẹ́ ìyàwó kan ó fẹ́ èsì yìí ọ̀kan kó ti tọ́jú ti ẹni ìwọ náà wí ní sọrí oyó béèrè kó bá béèrè ojú òun lè yọkú ọ ẹ kó ti tọ́jú rẹ ní tiẹ̀ ọkọ mi abẹ́bí. ẹ bá ju abẹ̀bẹ̀ sókè nígbàgbà ibi pẹlẹbẹ báyìí ni wọn mú lélẹ̀ tẹ́lẹ̀ ta sí ní kábàtì ní pé ká wá fi ti wẹ́dà yẹn sẹ́gbẹ̀ẹ́ kan iyọ̀ tó ti níyàwó ni ó náà máa kó sọ́kọ́ ti tèmi èmi ò lè bá ọkọ̀ ju ju ọkọ̀ ọ̀ náà máa jẹ̀mí mi ṣe ìtọ́nà sọ́kọ́ máa ṣe nínú ayé wa òun ló ti ṣe yẹn ẹ kà fi mọ bẹ́ẹ̀ gbogbo ètò ìṣe yẹn pé òun lè yọjú fún mi òun lè ṣe gbá fún mi yẹn kò bí mi lé lọ́nà ilé kí bá yín àkọ́jọ́ máa jẹ́. ó lè gbà ló wí mi. ẹ wo mi ò lè fẹ́. Ṣadé Ṣadé sí orí yìí o orí pé a ṣe lè gbà mí wẹ́dà ni ó ní ìyàwó ní kí n tí ẹgbẹ́ ìlú yóò ní ìyàwó sílé gbogbo gbogbo méje ya ìyá mẹ́fà ọmọkùnrin sí kébà sọ pẹ́lọpẹ́ rẹ̀ ọ̀nà mi á ti jin. Ah, lajà ìwọ lọ́jà. irú ìbéèrè wo ló ń bí mi ẹ̀ ìwé ìwé lọ sí kó wá gbé ni wọ́n ok nǹkan tí mo béèrè lọ́wọ́ ẹ̀ nǹkan. kí ni. Ah, owó tí mo béèrè lọ́wọ́ ẹ̀ náà mo wẹ̀ tébù ọ̀sán mi drop ẹ̀ sórí tébù kò tó mọ̀ àná dẹ̀ tó kí ló tó kọ fẹ́ràn kó máa dédé fa wàhálà mo ti ṣàlàyé ọ̀rọ̀ fún ẹ tí o ṣe ń bí mi pé owó owó owó owó torí ọlọ́run ó ṣàrọ̀ kùtù mi ò dẹ̀ fẹ́ wà lára mi ò lówó kù wá. làjà mi ò fẹ́ wà lára ṣé o tó wà ní kókó làgbé compound báyìí kan tún gbóhùn wà láàárọ̀ yìí jọ torí ọlọ́run fún mi ní owó kò dẹ̀ kó dẹ̀ máa lọ bí iṣẹ́ jẹ́jẹ́. ṣé mo ṣe mistake ní báyìí mistake. mo ṣe mistake ní tó sì jẹ́ pé gbogbo ọjọ́ ayé tí wọ́n bá ti jí báyìí kó ṣáà máa fa wàhálà ní kó má fàjọgbọ̀n mo ṣàlàyé ọ̀rọ̀ yìí fún ẹ ni mo sọ gbogbo ẹ̀ fún ẹ kí ló tún fẹ́ gbọ́. ṣàlàyé pé kí ni. mo ti fi mímu lọ yàrá fi jíjẹ lọ ẹ̀kọ́ ẹlẹ́jẹ̀ ṣé kò sí. Ah, kò sí àmọ́ mo tún pè é sí ọ̀dọ̀ rẹ̀ kó má ọ̀rọ̀ jíjẹ àbí ọ̀rọ̀ mi nítorí pé amúmirí wípé ẹ̀ ń ṣe iṣẹ́ bí iṣẹ́ lóòótọ́ àmọ́ ẹ̀ ò fìgbà kankan ní àbúrò ẹ wá ń ṣiṣẹ́ bí erin ẹ ń jẹ̀jẹ̀ ìrírí ní èyí tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ nítorí pé dídá tí a dá yín ọmọ ológo ni a dá yín ògo yín náà dẹ̀ ṣì wà àmọ́ ẹ̀yin lẹ fà á o ìdí tí ẹ fi fà á ni wípé ẹ ti gbé igun ilé igun sílé ẹni tí ẹ fi ṣe aya kọ́kọ́ fẹ́ yín ilé igun ẹ wò ó tí ọ̀rọ̀ mi bá yé yín dáadáa ó yẹ kí ẹ ti jù báyìí ó yẹ kí ẹ̀yin náà ti di olówó pàápàá jùlọ kí ẹ ti kúrò ní orílẹ̀-èdè wa yìí kí ẹ tún ti rìn káàkiri orílẹ̀-èdè mìíràn àmọ́ ìyàwó yín tí mo sọ lẹ́ẹ̀kan òun ni ò jẹ́ kẹ́ ẹ ní àǹfààní àti débi àwọn tí mo sọ ọmọbìnrin kọ́ dẹ̀ wà tó yẹ kí ẹ fi ṣe aya àmọ́ ìyàwó yín ló takùn dín yín lójú báyìí kò jẹ́ kí ẹ ní àǹfààní àti débi tó kù wà àbí kẹ́ ẹ ti ẹ̀ rí èdè gbà. tí ẹ bá lè ronú sí ọ̀rọ̀ yìí dáadáa ẹ mọ̀ pé nǹkan tí mò ń sọ kò tí a mú mi dé kò ṣe pé mò ń da ìṣe ara mi jà bẹ́ẹ̀ ni. ẹ ẹ ẹni wà mọ̀ pé bóyá bẹ̀ tí ẹ fi wọ mọ́tò wà bí. ẹ wò ó ọ̀fẹ́ ni a fi fún mi ọ̀fẹ́ náà la gbọ́dọ̀ dá padà ṣẹ̀gbọ́n àlàáfíà ló fún mi. Jamsare ènìyàn ò dúró ìgbésẹ̀ tẹ́ dàbá gbẹ́ni yóò ṣàyè dọ́gbọ́n Àjàmsáré. ẹ̀hẹ́ kí ló kàn mí pẹ̀lú yẹn jọ kí ló kàn mí àti àti fake prophet yín tèmi ni pé kó fún mi ní owó kó tó máa lọ tó bá fẹ́ wàhálà fún mi lówó kó tó máa lọ mi ò fẹ́ wàhálà fún mi lówó kó tó máa lọ. wá dìde bá wò ó lọkùnrin. torí ọ̀rọ̀ àsìkò yìí ló ó yẹ kí ọ̀rọ̀ òun máa rẹ̀ sọ́bẹ̀ kó máa dé to wá máa mú àti ọmọ iṣẹ́ òògùn abẹ́ ẹ̀. ẹbọn náà ní túbọ̀ tù náà ní ká máa. èyí tó mọ̀ gbogbo ọmọ tèmi bá wí ẹ bó ṣe kó mu jọ ẹ bó ṣe kó ga o ẹ ó rẹ kó fẹ́ kí n kó gba ti fura bí ó rẹ ó fẹ́ kí ó fẹ́ kí n gba ìtì ẹ ó rẹ yí àbí. ìwà rẹ ni bó ṣe ń ṣe lórí mi. wọn àǹtí wọn sọ pé tí bá ti jáde báyìí sí wọn ní ìṣẹ̀lẹ̀ yìí náà máa gbé báàgì lẹ máa lẹrun ojú lẹ máa ṣe gàgàgàgà bí ọmọ tí ò ní ìyá lẹ máa rìn kiri títì àbí. àǹtí mi wàhálà máa mi sì pọ̀ jù kọ́ fi mi sílẹ̀ wọn kò máa kọ́ra mọ́ máa lè ra mi kọ́ fi mi lẹ̀ kì í ṣe ayé mi. mo dárò mo dárò máa ń ṣe ìwọ ọmọ yìí ah, ah. ẹ bó ṣe ṣọwọ́ ẹ bá ọmọ tó mi bá wí tó ń bá arun kì í wọn kọra ọmọ ìwọ lera mú àbí hmm. ọmọ pété ẹ lọ ọmọ pété ayé ló ń sọ àbí ọmọ pété ayé ló ń sọ ẹ ọlọ́run máa ju ẹ ọlọ́run máa ju ẹ àlọ́ gbóyè wèrè kan wá sínú ilé yìí hmm. wo ìgbà ẹni máa mọ̀ pé gbòdè lẹ́gbẹ́ tó ní wọ́n sì wọlé lọ fún ìdálẹ́. gbọ́dọ̀ mi lẹ̀ sọ ṣé bá bàbá yẹn lè lórí ọ̀nà ọba níwájú èyí rú rẹ̀. ibi ah, aláwọ̀ ọ̀rọ̀ wà yẹ̀lọ. wá lọ́dọ̀ ìrajà yìí ẹ mọ̀ tí mo sọ fún yín pé ó kí n wá ọ̀rọ̀ mo lè débẹ̀ bá kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ṣe nílá lè dòdò lọ nígbà mi wò ọmọkùnrin kan tó bá tẹ̀sọ̀ ní kó sọ john lọ fẹ́ padà sílé tó mọ̀ tó máa dọ́rọ̀ padà ló bá ní ẹ pẹ́pẹ́ sí o látọ̀jọ́ tó ti rẹ̀ mí pé kí n fẹ́ wọn mo ṣàmá dì mọ́ ni pé mo ti níyàwó lé o ti níyàwó lé o pé ọ̀dọ́dẹ̀ ti wá ń là báyìí sí i rà kí ló ṣẹlẹ̀ kí ló dé ló bá nítorí ìyàwó wo tèmi ṣe fẹ́fẹ́ òun yẹn ìyàwó dẹ̀ ti wá lọ léṣe pé lẹ́nu lẹ́nu. ibi afẹ́ gbòòbì sí ibi tí lálẹ́ òun síbẹ̀. kí lẹ̀ ń sọ lẹ́nu màmú ẹ wọ ọkọ lẹ̀ ń sọ lẹ́nu yẹn ẹ ṣé kí ìgbà lọ fẹ́ ni èmi ò lè fẹ́ irú ọmọkùnrin mẹ́rin wà láyé fún èèyàn tó lè léyàwó lé ẹ̀kú tó obìnrin kan láti pé tó bá léyàwó mi lọ́jọ́ mi alẹ́ mi náà kú lé nìyẹn. kí ni bó o ṣe sọ̀rọ̀ rẹ̀ lọ́jọ́ sí bó o ṣe ròyìn rẹ̀ bó o ṣe ń tọ́jú rẹ̀ o kówó pọ̀ mo wá rò rí ah mo jáde sí rèé ní ọyọ ọmọ yìí ní yóò máa tọ́jú rẹ̀ ní yóò máa tọ́jú èmi gan pàápàá ní ọmọ olóògbé ni náà ló máa gbógo ìdílé ìga tó tó máa gbọ́ tó lílọ lílọ lọ èsè lásán èsè yín mi. ti máa gbọ́ yín dáadáa ẹni ẹ fẹ́ kí n ọba yín dẹ̀mọ́ níbì kan bí fake pastor. kọ̀ọ̀kan débẹ̀ tí wọ́n ti débẹ̀ bí ọ̀rọ̀ wòlíì èké bí ẹ ṣe máa ṣe ọ̀sán bí ẹ ṣe máa ṣe olúwa rán mi sí yín ọmọ obìnrin yẹn kò sí yín wàá máa lọ wàá máa lọ bí ejò. mo gbádùn yín gan kí wọn ṣe báyìí kí n ṣe èmi ò mọ báyìí gan mọ ń pa ẹ ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ̀yin ẹ lọ bí tẹ sọ ẹ kẹ lọ ṣe báyìí kẹ lọ ṣe báyìí kẹ ṣe ẹ bẹ ń kú tẹ ń ga pé kí n ṣe báyìí kẹ lọ ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fúnra wà máa ṣe bẹ́ẹ̀ wá fi yọ sí kó lè dùn. àti ọ̀pẹ́ bẹ́ẹ̀ lọ ṣe fúnra yín ẹgẹ́ ti sọ pé bẹ́ẹ̀ lọ ṣe fúnra yín bẹ́ẹ̀ ṣe màá ṣe bẹ́ẹ̀ màá ṣe bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́ máa sọ fún mi. wọ́n ṣe pé mò ń bínú wọ́n ṣàlàyé fún yín ni. iṣẹ́ tẹ́lẹ̀ gbé fún mi nìyẹn kémi lọ́dẹ mo fi fẹ́ pásítọ̀ ẹ ẹ mọ̀ pé mo lè ṣe lẹ́ṣẹ̀ ṣe kí ni lẹ́ṣẹ̀ tọ̀ mi wá kò dẹ̀ sí nǹkan tó máa ẹ̀ǹdì ẹ̀ náà jowó lọ. mi náà mọ̀ ẹ má bínú gba ìpẹ́ yẹn lẹ́wà lẹ́gbẹ̀ẹ́ mi bíi thirty thousand naira ló máa ná yín. thirty thousand ṣé mo kọ́ ilé apààyàn ni thirty bíi ten thousand mo máa fún ẹgbẹ̀rún mẹ́wàá ẹ méjì mo máa mú kó máa kọ́kọ́ fún ọ lẹ́gbẹ̀rún márùn-ún bá parí sẹ́ máa fún ọ lẹ́gbẹ̀rún márùn-ún kù. bẹ́ẹ̀ ni kí lọ pààyàn. èmi náà lọ pààyàn tẹ́lẹ̀ ẹ wo bí báyìí ẹ sọ̀rọ̀ báyìí ẹ kàn jẹ́ ká tiẹ̀ fi ṣírò ara yín for example pé kéèyàn kọ́kọ́ tiẹ̀ kú fún yín kò yé yín pé ok ẹ fẹ́ ra aṣọ tẹ fẹ́ fi sìnkú ẹ fẹ́ ra báyìí tó fẹ́ mú dálẹ́jọ́ tó ń ṣe prayer fókù ṣé èló ló bẹ kú lẹ́nu ten thousand ah ẹ ah, ten thousand kéré o ọ̀hún ra kù ọ̀fẹ́ ní sọ ní máa kú kò ní ọ̀rọ̀ ni mo ń bọ̀ sọ. ẹ ẹ yọ ní kúfù yìí bọ̀ tẹ̀yìn náà ẹ̀yọ owó sùtánà ẹ̀yọ owó bíbélì kí n tó ra sàrà yìí tó ra bíbélì nu tẹ̀ ń sọ yẹn. àbọ̀ wá márùn pẹ́gbẹ̀rún márùn kú ọ ìsìn bó o bá parí iṣẹ́ máa fún ọ lẹ́gbẹ̀rún márùn kú níbi ilé ìkọlà apààyàn ìgbódógún tàti bèèlì tàti bèèlì ọ̀ntẹ̀rún mọ́ ibẹ̀ ló kó débẹ̀ kó sọ ojú rẹ̀ torí. ẹ farabalẹ̀ iṣẹ́ lè dá ṣe ẹlẹ́rìí lè lọ pààyàn ṣé kò ju kí n pààyàn lọ ṣé kí a fẹ́ pásáyé yìí. ìbéèrè ló wà lẹ́ báyìí. bá a mẹ́gbẹ̀rún márùn-ún kò bá ìgbó bá parí iṣẹ́ mẹ́gbẹ̀rún márùn-ún kò. ẹ dẹ̀ lẹ́ máa fún mi sùtánà. ṣé bó tún ti kí mọ̀ mú wa? Ah. àwọn dà máa mú pọ̀ máa mú sùtánà. ẹ máa mú sùtánà wa tó bá ṣe ya ayé sí ni tó bá yẹ pé nẹ́ẹ̀sì ẹ̀ náà lẹ́ láì gbẹ mẹ́rin. irọ́ o kíákíá báyìí ni. bó ṣe ka ẹ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ ẹ lè mú wálé mi ẹ máa gbà lọ́wọ́ ẹ báyìí ẹ ó tẹ̀lé wà lẹ́tẹ̀lẹ́ lọ. lọ́dọ̀ yẹn bẹ́ẹ̀ni <laughs> iná mọ́rí rẹ̀. a ṣiṣẹ́ fún yẹn ẹ̀rọ abẹ́ yìí gan. ìyá hmm? tí n bá gbọ́ yín yé dáadáa ẹni ẹ fẹ́ kí ọmọ yín kó mọ pàṣẹ fún ọkọ rẹ̀ kó sì mọ gbọ́ sí lẹ́nu. èyí ń kéré. ẹ rí ilé ayé aragbè láyé o pàápàá jùlọ àwọn ọmọkùnrin ọ̀rọ̀ àǹtánísì ọ̀rọ̀ ní ìgbọ̀wọ́ kan èjìká hmm. báyìí ní ẹ̀rà kọ́yìn ọ̀bà tètè ran ọmú báyìí atẹ́gùn àkàngbìn akànrìn bọ́ ni mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣe kọjá bí ọmọ mi náà máa darí ayé rẹ̀ ọmọ mi náà máa ṣe báyìí ra máa ṣe báyìí kọ́mọ̀ báyìí kó jókòó báyìí kó jókòó síbẹ̀ wọ́n báyìí kó sùn báyìí kó sùn síbẹ̀ mo ṣe fẹ́ rè nù. ẹ wo kẹ́ ẹ tó kú òníyà yìí ń fún yín ní kinní kan kíní tí mo sì ń sọ àtàkèrè ni ìyọ́dún mo jogún ẹ̀ lọ́wọ́ àwọn bàbá mi ni ń fún yín ṣùgbọ́n èèwọ̀ kan wà ń díẹ̀ ọmọ yín ò gbọ́dọ̀ fi kíní hun kò gbọ́dọ̀ fi ṣépè fún yàn torí ẹni tó bá fi ṣépè fún ó ń tọ̀hún orin ìwọ gbó lọ ni. bí tiẹ̀ nídìí pé kọ́mọ̀ bá ti ń fi kíní lè sọ̀rọ̀ wọ́n fi ń sọ̀rọ̀ sọ́kọ rẹ̀ wọ́n bá ti gbọ́ sí lẹ́nu kí ló fẹ́ fẹ́ pèsè ẹ̀ nídìí pé tó bá ti rí bẹ́ẹ̀ ẹ ká lọ ẹ wá lọ gbà. ẹ ṣé bàbá ẹ kárí. ẹ ṣé o mami ah, o ta ló ń ròyìn gbogbo iṣẹ́ tẹ̀lé jẹ́ ìtòdì ọ̀dọ́n mi ò ròyìn jẹ́jẹ́ jẹ́ yìí náà mi ò ròyìn iṣẹ́ yìí. a torí tèmi kọ́ o torí tèmi kọ́ ṣe é fẹ́ gbọ́ ṣe fẹ́ gbọ́ gbogbo ara àtẹ̀ṣẹ́ lọ́ọ̀ ẹ̀pin pé ọba já sásán o kọ́ bí mo ṣe wà yìí o èmi o mi ò ní fẹ́ ọmọkùnrin yìí yes now mi lè pé pé ìlú ẹ̀ bẹ́sẹ̀ tọ́sí ládùn ọ̀dá sí ọmọ àwọn ìbílẹ̀ pé torí torí ọ̀dá ṣe ilé ìyàwó àbí tí ọmọ máa wò pé ẹ̀rọ I can't ní ìtí ẹ̀sìn. èyí ọkọ jẹ́ kó ní ìwọ ọ̀ka lẹ́nu jẹ́ kíkà tó ní ó wù ọ́. èmi ò fẹ́ o mi ò fẹ́. ẹ̀dẹ́ ẹ má ṣe sọ ẹkún lẹ́rìn-ín o ìwàkiwà ọmọ ayẹlé ayé àjàǹsáré ènìyàn olùrọ ìgbésẹ̀ tẹ dàbà bẹ̀rẹ̀ sáyé àmọ́ báńkẹ́ báńkẹ́ sọ ojú kẹfà ojú kẹrẹ ló mú lè kó yìí o mo sì mọ̀ pé kó yẹn ìran bàbá mi kò débẹ̀ rí o ẹ̀wọ̀n mọ́ mi mo fẹ́ kẹ́ fọkàn balẹ̀ ṣẹ́rí Khadija bó ṣe wà yìí ọ̀rẹ́ mi ọmọ ìyá mi ni kò sí wàhálà nǹkan tèmi kàn fẹ́ ni pé kẹ́ máa fàdúrà ràn wá lọ́wọ́ kó kó èrè èkó kó kó wá sílé. lágbára Ọlọ́run Khadija kéré èkó a kò wálé. ọ̀rẹ́ mi ṣé yẹn ní pé èmi náà ń lọ èkó èkó owó ìjèlè máa mi èmi náà ti ń lọ èkó nìyẹn mo mọ̀ pé èkó tí mo lọ yìí mo máa kéré òkò délé mi sẹ́ẹ̀ tó bá ń ka olóríire èèyàn lẹ́kọ̀ọ́ àìmí gan-an mo gbọ́n gbọ́dọ̀ tọ́ka mi ṣáá ni. gbà fún mi gbà fún mi gbà fún mi. bó ṣe máa rí nìyẹn kádíjà máa rántí ọmọ tó ń ṣe o rántí ọmọ tó ń ṣe o èkó pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n ṣe lẹ́kọ̀ọ́ bí mo ṣe ń gbọ́ o n ò débẹ̀ rí o ó mọ̀ tẹ̀ jẹ́jẹ́ jẹ́jẹ́ jẹ́jẹ́ ibi ọ̀rẹ́ rẹ bá gbẹ́sẹ̀ sí ibẹ̀ náà ni kí wọn náà gbẹ́sẹ̀ rẹ sí wọ́n gbẹ́sẹ̀ kọjá ọ̀rẹ́ rẹ o dákun kádíjà ẹ̀wù mọ́ mi mo fẹ́ kẹ́ fi ọkàn balẹ̀ kò sí wàhálà lágbára ọlọ́run gbogbo ìgbésẹ̀ màá máa mọ́ nítorí kò dẹ̀ ní sábúrú lágbára ọlọ́run eré ló máa bá padà wá sílé lágbára ọlọ́run. òun lè ti bọ́ lẹ́nu ẹ̀yẹn o wípé mo máa kó èrè oko máa kó délé. bẹ́ẹ̀ni. màámi ṣé pé mi náà lè darí èkó pé mi náà tiẹ̀ ní fẹsẹ̀ mi sọ pé mo fẹ́ tẹ èkó àbí òṣèkó náà láti ń wò lọ́ọ̀kan tí mo wò yẹn. <laughs> bọ́dà sàmọ́ ń lò lórí ibú níjọ́ tí wọ́n ń lọ yẹn ṣe bí mo sọ pé kọ́ mú mi dẹ́kọ̀ wọ́n ní ẹ kí n ṣì dúró náà kí n ṣì ní sùúrù àṣírí tèmi náà gbẹ́rẹ́ ló máa wọlé wá bá mi. ah màmí inú mi dùn ìbá dúpẹ́ lọ́wọ́ rẹ mi kó ṣe é ṣe tún rí ìkànnà yìí níṣẹ́ tó dé inú ìlú yìí wọ́n ti ní kí n tún gbé mi lọ ṣe kánná wọ́n tún ti ṣe kánná fún mi àmì ṣe bẹ́ẹ̀ rí. orí olùgbé torí kò fẹ́ káwọn èèyàn rí mi nílé pé ọmọ oko ni mí bíbí òun wá wọ́n mi látòkò òun òun ṣe ní kò ń ṣe léè fún mi pé tó bá ti rí mi wọ́n máa rò kó bóyá èmi náà èkó ni wọ́n bí mi sí wọ́n nítorí pé gbogbo èèyàn tó wà lẹ́kọ̀ọ́ ló máa sọ pé ọmọ èkó ni mí ọmọ èkó ni mí ọmọ èkó ni mí tèmi náà wá sí ọkẹ́ mi náà ni ọmọ èkó ni mí. <laughs> agbára ọlọ́bí òṣèré nù ọ lè kó lọ sóríire ọ̀rọ̀ kọbọgìnì ọkọ̀ lé lẹ́kọ̀ọ́ tèmi náà mọ gbé bẹ̀ tó mú mi lẹ́kọ̀ọ́ tí mo gbé kó yóò sì dára fún gbogbo wa. ọkọ̀ ní ṣe yín. má yìí ní ṣe ká máa lọ nìyẹn o. má ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí ṣe mọ́ ṣe nù. torí ẹ lọ sí ẹgbẹ́ tí mo lọ sẹ́kọ̀ọ́ lọ. Ah! dáàdì já ẹ máa lọ rí o ẹ máa bọ̀ rí o ọ̀rẹ́ mi. ọ̀rọ̀ wọ́n ti lọ wọ́n ti lọ kẹ́ ọ̀rọ̀ náà ni mi kọ́ kí n wá ṣàdúrà òun lé mo ti ṣàdúrà fún un táwọn fọ kádúrà iye gbà ó yẹ kádúrà ìbá náà kò lè gbà lówó ọmọ. akókó dúró dúró dúpẹ́ máa tó dé náà àárín yín. ẹ burú ọlọ́run àjọ lọ rí kan bọ̀ rí kan kéré oko kan kó wálé ṣé wo ṣàlàyé nǹkan kó máa ṣe jẹjẹ lẹ́kọ̀ọ́ torí èkó wọ́n gbàgbẹ́ rẹ̀ rònìyàn o kò ṣàlàyé wọn. mo sọ fún un kò ṣàlàyé wọn. mo fa etí ẹ̀ báyìí mo ní káàdìjà n ò lẹ́bí lẹ́kọ̀ọ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọwọ́ rẹ o etí rẹ̀ ní èrè mi náà fẹ́ wá fà kò ní gbọ́ ọ̀rẹ́ dáadáa mo dẹ́ gbọ́ ọ̀rẹ́ rẹ̀ nẹ́kẹ̀ sọ̀rọ̀ mo ti gbàdúrà fún un ọlọ́run àjọ ọ̀hún dá tó eburu ẹ̀dọ̀ bá mi kí gómìnà wọn náà wọ́n o eburu o. mi ọmọ atọ́jú wọ náà o ah, ọmọ mi ròyìn rẹ o ó ròyìn olóyè náà sí ilé ọ̀rẹ́ ara yìí agbára lọ́mọ náà ábísòkò àbíwá ni. <laughs> inú mi dùn pé mo fojú kan ilé mi torí òun náà ti máa ń ròyìn àmọ́ wọ́n á fẹ́ jẹ́ kí n bá mi bẹ̀rẹ̀ wọ́n máa ń pariwo pé òun ò lè tẹ̀lé mi lọ́lé o òun ò lè fẹ́ mi o nítorí ìyàwó tó wà báyìí ọlọ́run ti yà mí yéṣu ìyẹn ti kó agárẹ̀ lọ kó dẹ̀ máa bọ̀ ń lé àdágbé àdáfà ni mò ń ṣe máa bọ̀ káàdéjọ́ máa kó pábà yìí onírọ́ ó lẹ̀ nígbà kódà yẹ kí n wá mójú ajé kò ní sọ bóyá ọmọ wa gbà àbí wọn ò ní gbà àjọ wọn. ṣé bó ṣe rí sí ọdún èkùrọ ọ̀tọ̀ ni sórí ọmọ mi èsì ọmọkọ́mọ èsì ṣe ìyàwó sára èsì ọmọ orin nìkan àbí orí orí nírè ọmọ burúkú èmi ni mo wí sí lọ́ọ̀tọ́ wímẹ̀ fọwọ́ sí àmọ́ ní kòríta bídè mo ti fọwọ́ sí mo ti fẹsẹ̀ sí mo ti kí gbogbo ara bọ̀. àmì hmm? bẹ́ẹ̀ lẹ sọ pé. àwọn náà bí ó mú mẹ́ fọwọ́ sí tẹ́lẹ̀ àbí àmọ́ ní ìsìn mo ti kí gbogbo ara bọ̀ àbí. mo ti kí gbogbo ara bọ̀ sórí ẹ máa bọ́kùnrin àdúró ẹ máa bóbìnrin àbíyè ẹ nìrí ìdààmú ẹ nìrí wàhálà ẹ ọmọ ìsìn ẹ kàn fi bẹ́ẹ̀ bímọ lọ́pọ̀ ọmọ ni kẹ bá ti lè dìde jù lẹ́ẹ̀mẹsàn. lẹ́ẹ̀mẹsàn. déédéé ara ló ṣe owó àtàwọn ọmọ ìṣẹ̀lẹ̀ máa ń kó ṣe wọn bí kò máa tẹ̀lé mi lọ báyìí báyìí báyìí báyìí. sọ̀rọ̀ ọmọ mi ò wẹ̀ ẹ̀ ṣe ìyàwó sàrà àbí èsì ìsọmọ burúkú méjì mọ́ lọ́pọ̀ mélòó mo bí mo fi ń dán ọ lójú ọ̀bọ̀n sẹ́rìn ní wọn bá fi máa dé níwòye ọ̀la sílé rẹ̀ wà àti báyàwó rẹ̀ àbí àbí kí ni. bẹ́ẹ̀ sísá mi ló tẹ̀lé lọ sí lọ àwọn ìgbìmọ̀ fi yẹ ẹni wà tẹ̀lé. mo dà lóhùn ó yà máa pọ̀ ọmọ ọlọ́mọ ránṣẹ́. sẹ́tọ́ ìrẹsẹ̀ wọ̀ jẹun torí tí ẹ̀ ń ṣe bẹ̀. eléyìí nìkan ó ti tó lóúnjẹ fún mi mo ti yó mo ti parí báyìí mo ti yó mo ti wà ókè ṣe wa ok. very fine. ẹ jọ nítorí tí Ọlọ́run fúnlọ́run bá bẹ̀ yìí ẹ jẹ́ kí ìyàwó yìí kó padà wọlé ẹ jọ nítorí tí Ọlọ́run ẹ jọ ẹ bá mi wọlé Ọlọ́run kí bá mi wọ wọn lára ojoojúmọ́ ló fi ń sunkún láàrọ̀ lọ́sàn-án lálẹ́. ohun kan tó ṣẹlẹ̀ yìí náà kò ń ṣe àjòjì òun náà mo dẹ̀ ti jẹ́ kó mọ̀ mo ti ṣàlàyé gbogbo ẹ̀ fún un béèyàn bá tó kọ tí ikún sọ̀rọ̀ táwọn èèyàn sọ á dàbí pé orí èèyàn gan ni ò pé nígbà tó wọn náà má jẹ́ kéèyàn ṣe àgbákò yìí ní kéde èèyàn owó sunsun náà tí mo fọwọ́ ara mi tí mo lọ gbé àgbákò níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ilé mi kí wọ́n á gbé nílé wọ́n ti jẹ́ kí n mọ̀ pé egun ilé egun lélẹ̀ mo dẹ̀ ti sọ fún un kó ní kálukú rọra máa bá tiẹ̀ lọ bẹ́ẹ̀ náà dẹ̀ ilé máa ń gbóná mẹ́rin lára ni tó bá bẹ̀rẹ̀ wàhálà mo dẹ̀ ti wá padà rí i pé ó dà pé egun ilé egun ni lóòótọ́ àmọ́ ẹ̀yin tẹ̀wọ̀n àbá bẹ̀bẹ̀ yìí táyìn náà bá rò pé nǹkan gidi ni mo ẹ̀ẹ́lẹ́gbọ̀n àbábòrò bá wò pé kó gbé egun iléegun nírú ẹ̀hún yìí màá ní òkè o bóyá àmọ́ tí kò bá ti wọlé tó kó ní kálukú ra máa lọ́wọ́ rẹ̀. wọ́n believe àwọn fake prophet yẹn irọ́ ló pọ̀ jù nù wọn bíbí inú ẹ̀ inú ẹ̀ ló bí so much. Ah, lọ́ọ̀fù ni àgbákò jẹ́ máa ń ṣe ni àgbákò náà lọ́ọ̀fù náà ni wọ́n wá kiri ah. and then gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí náà ẹ̀ wò ó ẹ̀pà ògbóró mọ́ ẹ̀pà ògbọ́mọ yẹ ọmọ yẹn ti rìn rìn ọjà ìyàwó tuntun ti wọlé ọlọ́run ti jíǹkẹ́ tí nǹkan dẹ̀ ti ń lọ bó ṣe jẹ́ kó lọ so kéèyàn yé dára ẹ̀ láàmú. àwọn kò ah, ah, ojú òsínjọ́ wo ni ìyàwó tuntun ti wọlé ah, ṣé bó ṣe máa fẹ́ àwọn nìyẹn ara àwọn ẹ bá wa ṣeré pa. ẹni ò fi nǹkan tí ò dá ṣeré rẹ máa fi. Daniel babe. Hey, baby. come now àwọn àlejò ń bèrè ẹni wọ́n fẹ́ kí ẹ. wọ́n fẹ́ kí ẹ wọn gbà mí gbọ́ngbà tí mo sọ wọn nìkan jẹ́ kí n pè é kó kúkú wá yọjú sí wọn. ẹ wo kò tí ì pẹ́ o ọ̀rẹ́ mi sì lè wọlé ilé ní ilé ẹ̀ wọ́n jọ máa wọ́n jọ máa kọ́ ọmọ olùbọ́ ni. Ah, wọ́n lè kọ́ ọmọ olùbọ́ bí ah. wọ́n wá lọ next flat àbí next street èèyàn lè kọ́ ọmọ olùbọ́ gbogbo bẹ́yẹn. bóyá kò bá mi wá nǹkan tútù fún wọn. àti ṣe ẹ mind bí a drink àbí mo lóúnjẹ ẹ bá kó jẹrẹ fẹjẹ. ìgbàdé mind ò lájẹ tó tó. ilé ìdáná mi á fi àjẹ ọmọkùnrin òbí ọjọ́ nígbà yìí ẹ máa lọ ẹ lọ síkà ní wọn kún yìí ẹ lọ wà mí àjẹ mí àjẹ mí àjẹ mí àjẹ. ọlọ́run ajá. ẹ kàn mo bá yín sálẹ̀ ni wọ́n mú kóòkì tútù bá yín sálẹ̀. wọn ò fẹ́ tó wá sílẹ̀ ikú tútù wọ́n pè wọ́n. Wọ́n máa jẹ sí ẹ̀bá kú. Kò yé wọn ní àléyàn ríru lọ́ọ̀bù tí ẹlẹ́dẹ́gbẹ́ tó lọ pàpà kó wọlé. Gbogbo wọn tó dùdù ọdún tútù. tó dòdò o mọ̀ pé tútù nípamọ́ tó dò ó ti di búlọ́ọ̀kù sínú mi. kẹ́mi láàárọ̀ ti máa ń sọ̀rọ̀ òun ló jókòó ẹ̀ ẹ̀wọ́n ìgbàgbébò ìṣẹ̀lẹ̀ ọ̀ tó bá ń gbọ́ ìfẹ́ ọ̀tọ̀ owó ọ̀tọ̀ ìfẹ́ ló jókòó ẹ̀ ẹ̀wọ́n mi jọ tó rẹ̀ lọ́wọ́ jù. o tiẹ̀ sí rọ́nù nǹkan tó sọ̀rọ̀ nǹkan tó kọ̀ọ̀kan tó ń ṣe mí káyèéfì ojú wípé báwo lèèyàn ṣe máa fẹ́ rú ọmọ tó fàìn báyìí tó máa tún máa fi yà jẹ́ ọmọ tó bá jẹ́ pé ṣáìwé alọ́hùn yẹn dáhà ti wá ni àwọn ọmọ àti pa ọ̀rọ̀ yẹn o because o oh, ah i'm not joking Our boys wọ́n ti wá from nowhere wọ́n ti yìnbọn because ó wà pẹ̀lú ọmọ tó fàìn báyìí àwọn èèyàn ṣì ń bínú wọ́n fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ó wá tún wá wá rí kó wá wà lọ́wọ́ ẹ̀ ó tún wá maltreat ẹ̀ ó jẹ́ kó wá bí òun gbà lóyún jẹ́ ẹlẹ́mi kò máa bínú pé this guy doesn't know the value pa pa wọ́n dẹ̀ máa yín wọ̀. just like that. ọ̀ oh, wọ́n pa àìmọye irú wọn i used to say tó bá wà pẹ̀lú ọmọ tó fàìn tó wà okay báyìí ẹ̀tọ́ ẹ ni it is your right civic duty láti tọ́jú ẹ̀ tó bá ti ṣe anything wrong o ti is a criminal offence no no no orí dẹ nǹkan tí mo kàn máa sọ fún wọn ni pé eh, o ti bọ́nú ayé èmi tó wà pẹ̀lú yìí I will take care of you and make you happy nǹkan tó máa ní láti ṣe fún mi ojú pé whatever tó bá jẹ́ nǹkan tó ń bá ẹ̀rù jẹ́ your past keep it where it belong that's your past èmi tó wà pẹ̀lú I will make you happy um, by the way dẹ níbo lẹ́ ń lọ lálẹ́ ibo la fẹ́ lọ a ah, mọ̀ bí tá à ń lọ lálẹ́ yìí. ẹ mọ̀ bí tá à ń lọ. okay let's do this way let's start by having fun let's look for one of the best clubs àkàwàjáyé. ìfàsíkẹ́mi ò dé sọ̀rọ̀ náà ẹ́ eh? sọ̀rọ̀ náà. ọ̀rọ̀ lóko ní láti sọ̀rọ̀. oṣù rẹ̀ gbà wá ṣe é. súnmọ́ ah, mi ò fi ń ro ara wọn ló ní kun ẹ káwọn náà. ló máa tọ́jú ẹ̀. mo tún ọ̀sẹ̀ náà lọ. mo ń mọ̀ lọ́kọ̀ ara pé máa tọ́jú ẹ̀. ọlọ́lẹ̀ ọmọ àgbà. ẹ̀yin jẹ́sì báwo lẹ ṣe mu ọtí báyìí ẹ kàn lu ọtí ẹ mu ọtí ẹ ṣe fàájì sí mi lọ́rùn ẹ ti ń dán ojú ah what's happening ok mo ti mọ̀ kó tó máa ṣẹlẹ̀ tó bá ti di alẹ́ we will start another round of fàájì a lọ sí elébùṣì. wáá elébùṣì spenda ṣáná wọlé ṣáná wọlé oṣù máa jẹ exactly ṣé ìwọ mu hundred percent bá. mo mọ gidi. màá gbé iṣẹ́ ayé tí wọ́n ṣe létí omi màá gbé iṣẹ́ lálẹ́ and I will make sure that you guys are fun. ayé gangan nìyẹn ayé fọ́rin yìí ló kà <laughs> bọ̀ tèmi ò tí gbà pé mi ń jayé báyìí báyìí bá kàn rí nǹkan kan tó ta yẹ́rìyẹ́rì lẹ́nu pé fún àyà ń rìn mí pẹ̀lú gbólé tèmi kan mọ̀ bá mi wé ẹran déédéé. láwọn lu ní kán gbígí záàdì wá fún tó bá jẹ ìjà lásán ni kán ṣí wọlé fún un ah, ah, ṣé òun mọ ẹni tó jókòó yìí ni láwọn lu big man ló jókòó yìí nà ipò owó lòun wò yìí o babe. as a matter of fact èmi kan ni màá tún wá control kó má rò bóyá mò ń ṣe àròyìn wo fún rẹ báyìí kó fẹnu ara rẹ báyìí kó fi pé méje control wọn kó sọ̀kọ́ tó bá fẹ́ ah, ṣé ọmọ epo ni àbí tàìrò owó rà fi láwọn lọ bí gbé bó ṣe wà lẹ́yìn bí gbòòrò bó ṣe àgbàgbé ah, bó ṣe ṣẹlẹ̀ o. Ah, ah, kí ló ń ṣe kẹ́mi ṣé fẹ́ dànù ni. Eh, ọtí mélòó ni bèbí mu tó lè fi dànù báyìí eléyìí wà òkè lè ti fáìn gan ni. ohun tó máa ṣẹlẹ̀ eh. kó má dà ní kó bóyá máa ṣe rẹ̀ léṣe téèyàn bá ti yó báyìí the best thing ni pé kí wọn lọ fi síbi tó máa sùn kárí ilé ìwálẹ̀ bóyá kí mi lọ gba yàrá mi kó n sùn tó bá ti jí then we move from there. èmi ni mo ti ọmọ òtẹ́lẹ̀ lẹ́yìn a ṣe ń kọ́ lọ́tì mu mi èmi láyé mi tébù yìí lásán kò tó mi parẹ́ mo lè mú kírètì twenty. ẹ jọ ẹ jọ ẹ bá mi ṣe ẹ bá mi ṣe ọrí mọ fún akọrọ yìí ẹ bá mi ṣe ẹ bá mi ṣe ẹ bá mi ṣe bá mi gbé kinní sílẹ̀ jáde má bọ̀ sí ẹ bá mi ṣe kí ẹ ṣe lọ́jọ́.

ó náà bẹ́ẹ̀ mi wá kan náà ọ̀bọ tó jókòó délé kan nìkan wò ó ti wọn náà ó láìkí. òun tá ṣẹ́wẹ́ ṣọpẹ́ tiẹ̀ farabalẹ̀ ṣorí lálú tó dé yìí ó sáré wá ni ọmọ bàbá aláyé mẹ́rin ni mò ń dólè lórí tébù yìí farabalẹ̀ ó dẹ̀ nìkan nù wọ́n tó bá ń gbọ́ fáìtà ìjẹ́dẹ̀ tó kọlà ìlà owó ni o tó bá ń gbọ́ fifty by one twenty ó máa tún fẹ́ níwọ̀n ní ẹ̀ka farabalẹ̀ gbọ́ tó lẹ pa ẹ̀ tó ń fẹ́ tàbá tẹ̀ wọ́n á tó mi báyìí ni. ó á tó ayé ẹ̀ ṣe fara balẹ̀ tó bá ń gbé èké mọ́ ni àwọn onílẹ̀ ní jẹ̀dẹ̀. kí ló ṣe tó ń ké sọ̀rọ̀ máa kí ló tó ń ké. mo mọ̀ wọ́n tó máa jẹ́ kó máa ké ó dẹ̀ máa dùn lẹ́yìn torí ìgbà tí mo gbé ẹ wọnú lé síbi ká máa sùn mo gbìyànjú àti máa fọ ọkàn I stayed on my own. I'm not fúnra to ló ń fà mí ló ń fà mí yeah but fine Only lè ti tipsy but we were ọ̀rọ̀ kan mi ní pé nǹkan tó ń wọ̀ got more tá a ti we wa you are seeing this as an ample opportunity fún àwọn méjì láti ní nǹkan papọ̀ and we both enjoyed it it was it was more or less like a mutual consent I kàn tó wá di pé I I don't I don't I don't like this um, I'm sorry i'm sorry right wáyé you. ó ń bí but whatever the case may be ṣé o gbọ́dọ̀ please àwọn nǹkan tí mo ti promise tẹ́lẹ̀ mo fẹ́ kó rí nírìí pé bóyá nǹkan bẹ́ẹ̀ sùn bẹ́ẹ̀ sùn lásán àbí only ní nǹkan tí mo mo ní lọ́kàn tó yàtọ̀ sí nǹkan tó dáa ká tó kúrò gbé My rí pé for any check of two hundred thousand naira kọ́kọ́ gbà yín yeah, to start with and then if there is any other thing tó bá rò pé mo ti sọ pé fẹ́ ṣe ọ̀tọ̀ rò pé yẹ kí n ṣe fún ẹ máa mú wálé ẹ̀ kankan let's start taking them one after the other is that okay. nítorí pé I have a plain mind mo nífẹ̀ẹ́ mo like ìgbà tí mo ti rí ẹ ó dẹ̀ àwọn mílíọ̀nù gbèrè so there is no reason for me láti ṣe pé màá treat ẹ ká ní mọ̀ pé I don't know mi ìfẹ́ bìlì fún wíwà bàtà ṣe yẹn ló ń jẹ kò máa kíṣà but whatever the case may be i'm so sorry wọ́n jẹ come closer. Okay. i'm so sorry. sorry. ah ó yẹ jẹ́ ká gbàdúrà jehovah Jesus kristi michael Mimo. ah ọba Nipa, Tiagara, nípa àti agbára olúwa gbọ́pẹ́ ẹgbà ọpẹ́ wa olúwa adúpọ̀tò gbogbo ogun tẹ̀yìn ti ṣàkóso ní gbérí mọ́ ẹgbà ọpẹ́ wa olúwa gbogbo ogun ìkọ̀kọ̀ náà adúpọ̀tò nípa ti ṣẹ ah! olúwa hmm, olúwa ẹgbà ọpẹ́ wa jésù kristi olúwa wa àmín àmín àmín orúkọ jésù alàgbà hmm? ẹ fi aleluya mẹ́ta ẹ fi yìn olúwa lóhùn ṣé bí mo ṣe ń gba àdúrà lọ ẹ̀mí ọlọ́run jẹ́ kó yé mi wípé ogun tó gbérí nídìílé yìí ó ti wọlẹ̀ ẹ̀mí ọlọ́run sọ wípé gbogbo ogun náà lòun ti ṣá pátápátá tí ò kù ẹyọ kan kò wọ́pọ̀ nínú àwọn ìránṣẹ́ ọlọ́run tí wọ́n máa ní àkíyèsí báyìí ṣùgbọ́n mo bá yín dúpẹ́ nítorí pé ẹ̀mí ọlọ́run fara wọn yín tẹ́ fi gbérú ìgbésẹ̀ tí ẹ gbé lèmi tẹ́ fi invite wọn wá síbí báyìí alàgbà bá ṣe wá ń gba àdúrà lọ ẹ̀mí ọlọ́run jẹ́ kó yé mi wípé òun fẹ́ kẹ́ bá àwọn pàdé fún ọjọ́ mẹ́ta pẹ̀lú àwẹ̀ àti àdúrà nínú àwẹ̀ àti àdúrà yìí lẹ́yìn ọjọ́ kẹta ẹ̀mí ọlọ́run tún tẹ̀síwájú ó ní nínú ìṣípayá tẹ bá sùn lọ́jọ́ kẹta yìí lẹ máa ti rí ìbẹ̀rẹ̀ àti òpin ogun tó ń jà yìí. pé kí n gbàwẹ̀ fọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́ta pẹ̀lú àdúrà lẹ́yìn ọjọ́ mẹ́ta ọ̀nà ọ̀la bẹ́ẹ̀ ni wàá ṣe bẹ́ẹ̀ ọlọ́run àtúbọ̀ máa sábàá lọ́tún ṣègùn. ọlọ́run kò ní fi yín sílẹ̀ o ẹ̀jọ̀ dáàbò tán ayé ilé ìka o. ẹ ṣeun thank you very much. Um, lẹ́yìn hmm. ṣorí this time around tó wà àwọn èso tó wà nílẹ̀ àwọn èso wẹ́ẹ́ tí ọlọ́run dá ni as in tábà ń sọ̀rọ̀ nípa wọn bẹ́ẹ̀ àwọn ọmọ tó pé wọ́n ń sọ tọ́lọ́run ti rìn tó ti bú omi rin òun wà lọ́wọ́ mi lọ́wọ́ o àwọn tó fi mọ̀ pé wọn ò lè bójú mi jẹ́ ní anywhere ìwọ ọ̀rọ̀ ò sí Shoprite ṣé o rí pé Shoprite <laughs> ṣé o láìkẹ́ ni gbogbo ṣe ń yí fún wọn yẹn ó yẹ kí wọn kó máa yí fún kó máa fọ́ fún ni don't you like her. she's a teen. um, chiletunmi this is lempashius wọ́n mọ̀ mọ eré táwọn ọmọ tó lẹ́pa yẹn máa ń ṣe ó mọ̀ wípé wọn ò kí máa ń gbà káwọn wà sálẹ̀ wọ́n máa ń dúró lókè ni wáwọ̀ bó òun tiẹ̀ tí òun tí gbà tiẹ̀ gan ti ṣeré fún ẹ ó ṣeré fún ẹ lọ́fẹ̀ẹ́ in that case àwọn méjì tí mo nílẹ̀ for now ni mo lè mọ̀ wípé for sure wà láìpẹ́ ṣá. number one ó fọ́ ni ah, ah, òun fi mí wé òyìn tẹ ṣé òun mọ̀ ẹ́ pé tí bá kú tí bá jí sáyé gan lẹ́yìn ni mo fẹ́ bá láyà mi ah, ah, lẹ́yìn ẹ̀wò mi nà ó bèbí ẹ̀ nà. Kini ni nǹkan náà. Hmm. right. ẹ mọ̀ mo ti máa ń kìlọ̀ fún yín inú ọgbà oníkálukú wá ṣe bísínẹ́sì mi báyìí bẹ́ẹ̀ ṣe máa ń ta sí ni ẹ̀yà aṣọ ara yín dáadáa tí ò bá tiẹ̀ ń ṣe kinní gan-an wọ́n wá ríru èmi báyìí lẹ̀ ní lẹ́pa sẹ́ẹ̀sì wọ́n wá ní màámi làwọn fẹ́ gbé tó bá gbé kí n wọ ẹ̀yin báwò. ẹ wẹ́wẹ́wẹ́ gbogbo ilé ìtẹ̀sọ̀ yìí kò fáríwò náà kò ti já mo ṣàmọ̀ rí pé èèyàn kan náà náà ṣàmà mú àbí. ọlọ́yẹ̀ká àwọn ìgbà ṣe ń ta ẹni ṣé kí ni a máa sọ̀tẹ̀ láàrin ara wọn ó létò yìí náà um, lẹ́yìn ó bìlíìfù pé <laughs> wàá mọ̀ nǹkan tó dáa fún ọ what are your choices lórí mi. yeye yeye don't worry i'll sort it out ẹ mọ ohun ṣẹlẹ̀ bá fẹ́ kí orúlé lọ sìn ṣé ilé yẹn ó ti sọ èèyàn tó ń fẹ́ gbé jáde fún mi nínú ẹ̀yìn méjèèjì tó bá dẹ̀ ti lọ gẹ́lẹ́ báyìí ló ti máa ra gán kan nù yín dání so màá kàn fẹ́ kí excuse wa. èmi dẹ̀ ní ṣọ́ọ̀ì lẹ́yìn lẹ́yìn my bẹ́ẹ̀ <laughs> oríṣiríṣi wọ́n bá mú yín kí kí wọ́ ṣí ọ so sí sọ fún mi ta ló wà nínú àwọn méjèèjì. ó ní iná kò sí ẹni tílẹ̀ yẹn láì dúró ní kó mọ̀ ọ́ lọ́sọ̀rọ̀ ó dẹ̀ mọ̀ ẹ̀kú gbọ́mọ o mo ti ní appointment ní Àbújá lálẹ́ o so mi ò wà available. ṣó ti rábùjá tó pè é iṣẹ́ ńlá ni iṣẹ́ ńlá ni mi ò gbọdọ̀ stop ẹ̀ <laughs> torí pé mo mọ̀ pé tó máa fi dé hmm, gbogbo wọn ló máa kó wálé fún mi bó ṣe máa ń ṣe nọ́mà yẹn. mo tẹ jẹ́ ilé. wo lẹ́yìn mo fẹ́ kó fọkàn ìbalẹ̀ ṣé ọmọ tí mo fẹ́ gbé fún ẹ ọmọ ilé láti èkánná ẹsẹ̀ ló ti pọ́n lókè mo tó bá máa fi rú ọmọ yìí ah ó máa definitely like ẹ ní. ẹ ló kẹ́ mi sọ́la. So what's up babe You níbo ló wà àwo ah, máa jáde wọ iṣẹ́ ńlá kan ti wà ń bí báyìí ọlọ́run ṣoríṣẹ́ eléyìí tírà ni mo fi fà wọlé pé o má bọ̀ bọ̀ bọ̀ bọ̀ bọ̀ bọ̀ wá bá mi bí báyìí friday. tí o bá ní ṣe lẹ́yẹ̀ tètè tí wàá há ìgbọ̀nsẹ̀ òun wa gbẹ̀ṣà wọn á ìbọn everything dey gone. Ah! Eh, I'm ẹ kàmdé ta lẹnu kí ló ń ṣẹlẹ̀. sexy owó Hmm. na customer be this. ah Ross, you see the on floor me i dey the floor i dey on floor wella your money no Now, so yeah. Me, i talk business now how far. ah, ah. how you look like this now wetin dey. wow <laughs> i know you be surely like her. so show dem wa mobile mo ti mọ̀ náà. hey this girl as you find no like yourself abi no man scatter your eyes for you hey mind yourself i dey warn you i dey warn you say mind yourself o. Do do do do. wọ́n dẹ̀ máa feel important bí mo fẹ́ máa ń tún mi jù ní wípé mo ṣe máa feel important yẹn ṣó rẹ̀ o. ẹ eh, eh, ẹ ní láti jà come on do you know one thing Ashanti so bó ṣe ń behave yẹn gbogbo yẹn bó ṣe ń display wájú yẹn gbogbo ló jẹ́ kí n like you see am no stake ìyá èdè dey sọ òun motor business. <laughs> Ah. Um, so nígbà tó lè ti rí nǹkan tó fẹ́ nìyí jẹ́ kó wọlé kó lọ pa gbogbo nǹkan. brod ẹ dìde mò ń kú. so ló fẹ́ fi compliment mi sí i. Oh, Shanti o ní láti lọ sí rẹ́rìn again na ọmọ mi máa ń tẹ̀ sí ẹ tí bá jù báyìí pam six zeros ni tí bá jù kejì pam six zeros ni ṣọwọ́n ẹ tó jẹ́ ẹ that's two hem two hem nínú account ẹ ṣé kò tó ẹni. ah nípa àdúrà o. o yẹ o yẹ ó trust ẹ bá nípa àdúrà o. àwọn àdúrà ṣọ́ọ̀bù ẹ̀ sí. ààrẹ ẹ̀ dẹ̀ ẹ̀ na hey brother na abeg ma go pack my thing my thing dey inside shey no mind na go pack my thing abeg come come come i wan go now. ashanti. lẹ́pa. ashanti. báyìí ẹ̀jẹ̀ máa ṣe bó ṣe ṣe ń ṣojú bó ṣe wà yẹn. olúwa olúwa wà ó orúkọ rẹ ti mú. olúwo ọlọ́run àwọn ọmọ ogun kábíyèsí kìnìún ẹ̀yà Júdà I praise you I give you thanks olúwa ẹ ṣeun ọ̀nà mi ìjọ ìrí bá ti ṣe ìjọ ọlọ́run gbígbà ṣọ̀nà mi lérè ṣọ̀nà mi Jésù olúwa wa àmín. Hey. Father, I give you praise, cause you deserve all the praise. Mm. Kí ni yẹn? Bàbá ni mí ni. And what is wrong with you? Kò dédé dìde láti ojú oorun ṣó lálàá ni kí ló ṣẹlẹ̀? Bàbá ni mí, bàbá ni mí. Ara ni ẹ kẹ̀. Pẹ̀lẹ́. Èmi kọ́, èmi kọ́. Ìwọ kọ́ ni kí ni wọ́n náà yìí ṣe. Èmi kọ́, wọ́n mi ni.

ìwà àti yẹ́ ẹ̀sìn kan tó tó báyìí pẹ̀lú bí mo ṣe fẹ́ràn sí ẹ tó. would you stop that stop that one before. father. Ah! ọlọ́run ọba o inú òkùnkùn ni mo wà látọjọ́ yìí. Ah! ẹ wá omi ó padà já sí o àní ẹ wá wo mi ó padà já sí o. no no no no no no just calm down calm down. ah, ah wetin happen. what's your name. hey which kind wahala be dis o abeg wetin worry my name do eh tell me now wetin worry my name do. okay o Kemisola na be my name. you, you mean. Kẹ́misọ́lá so you bá ní. and so what kí tí wàá ní. ó yá àlọ́ lásán. calm down jọ ṣé o lè sọ fún mi ìdí tí o hey which kind wahala be this day before yesterday same question yesterday same question today again wetin happen now wetin happen now shey you want to do business you know. go i don't like all this o oh. i don't like all this question oh. wetin happen now ah. sure tí o bá ní di ìpínlẹ̀ ọ̀jẹ̀kọ̀ you kan dá mi lóhùn question hmm? kí ló sún ẹ́ dídí iṣẹ́ tó ń ṣe. ṣé mo rí tuntun fún ṣiṣẹ́ kí ni torí kí ló ṣẹlẹ̀. Ah! ó ti dùn jù. ẹ̀rọ kò nílẹ̀ bí mo ṣe wà ṣe mo kọ́ ọ̀dá yìí ní ìlú Yorùbá. no you are not a child this is a university you so boring. Ah! o ò ní mo tí ó kì í kàtẹ́gbẹ́ sígá sẹ́gbẹ́ kan táwọn ọkùnrin bá bẹ náà o ní dá wọn àmọ́ bí attitude. no mo ṣe gbogbo ọkùnrin tó bá bẹ náà ló gbọ́dọ̀ bá ṣe nǹkan àwọn míì wà tó máa gbá fáyà àwọn míì wà tó máa gbẹ o but it doesn't matter ní tó bá ti mú ilé ojú ẹ̀ máa ti tínrín ọmọ wa ti wà sexy ẹ̀ lórí ìgbésí wọn fọwọ́ ìbí tí ẹ ṣe tínrín o. yes now you are boring. Oh, really? yeah. I can't. Ah, èmi ò lè mú ṣé mo pé èmi bá yín wọn gbà yìí eh? mo tán parents tèmi tó lè wọ́n kí n wá ṣe ń ní mo face ṣó lè kó tí mo mú ìwọ́n tẹ́ mi lọ́rùn please ṣáàdé kí n ra wà lórí owó mi ẹ̀yẹ́ máa ṣe kí ni ẹ̀ máa ṣe kí n ti I can't do it. Ah, ah. funny. Okay, try this. Don't worry. Please, one please. Step. I don't want. Me in one moon now. If I can be me, just little, little, little. Where will you slap a guy? Who does that? What kind of rubbish is that? Can't you get it? Who look fashion? Who the hell? What kind of rubbish is that? I can't take it. Who will like that? What will like that? Who will like that? I don't like it. No, please, can you me? No, no, no. So, you must all get. What does that mean? What do you mean, fair? You ò what's wọ́n my na house before what what kind of stupid thing is that I can't take it. somebody show you the nice to you and you're just playing up for what And you're èèyàn ọ̀gẹ̀ ó kọ̀ ọ̀gẹ̀ lásán ọ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kígbe excuse me kí ló ṣe ṣùgbọ́n ó kì í ṣe tí kò ṣe máa ṣe ní pẹ́ńpọ̀ sí ni ìbú rẹ̀ pé tí èbí òkú sínú ìbọn fún yóò hot mi ó rẹ̀ pé tí èbí oh, ó ìwọ̀n ìbú tí wọ́n lè ṣe rubbish. mo ṣàlàyé ọ̀rọ̀ ìfún ẹ ni mo sọ gbogbo ìfún ẹ kí ló tún fẹ́ gbọ́. ṣàlàyé pé kí ni. ṣiṣẹ́ bíi erin ẹ̀ ń jẹ̀jẹ̀ ìlérí ní èyí tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ nítorí pé dídá tí a dá yín ọmọ ológo ni a dá yín ògo yín náà dẹ̀ ṣì wà àmọ́ ẹ̀yin lẹ fà á o ìdí tí ẹ fi fà á ni wípé ẹ ti gbé igun ilé ìlú sílé ẹni tí ẹ fi ṣe aya wọ́n fẹ́ yín egun ilé egun ni. ẹ̀hẹ́ kí ló kàn mí pẹ̀lú yẹn jọ kí ló kàn mí àti wọ́n ti fake prophet yín tèmi ni pé kó fún mi ní owó kó tó máa lọ tó bá fẹ́ wàhálà fún mi lówó kó tó máa lọ mi ò fẹ́ wàhálà fún mi lówó kó tó máa lọ. ẹ pa ògbóró mọ ẹ kó ògbọmọ yẹ ọmọ yẹn ti rìn rìn ọjà ìyàwó tuntun ti wọlé wọn ti jíǹkẹ tí nǹkan dẹ̀ ti ń lọ bó ṣe jẹ́ kó lọ so kéèyàn yé dára ẹ̀. Ah. ṣé ti wá ọkọ tí mo fi ọjọ́ àárọ̀ mi tí mo fi fẹ́ àwọn èèyàn wọ́n ṣàlù ọgbọ́n àti ète gbogbo ẹ̀ wọ́n ṣàfi gbà lọ́wọ́ mi èmi náà wá wò pé tí apá ò bá ṣe é san a máa ń ka sórí ni the only solution for me is just to go into this business tí kò dẹ̀ sí ìyá láìyá yẹn kankan tó lè gba iṣẹ́ ìlọ́wọ́ mi. no, no. We need mo ní láti sọ bẹ́ẹ̀ do young yẹn wà sadẹ but still barely arrested you. Mo dẹ̀ fẹ́ jẹ́ kó o sọ fún tuntun ìwà. Ṣé tó bá rí ọkùnrin tó nífẹ̀ẹ́ tó rẹ̀dí láti fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó sílé ṣó máa fi iṣẹ́ tó ń ṣe sí ọ? Tó fẹ́ fẹ́ mi tó rẹ́dí àti fẹ́ mi àbí tó ti fẹ́ mi which one? Àwọn oròyìn ṣe bí náà tún máa rí mo mọ̀ bó ṣe ń hàn mí ló wà sí wàhálà wọn mọ̀ olùsọ méjì pé mi nìyí. àǹtí ọ̀rọ̀ kan ló ń kan lọ́rọ̀ mi mo lè fi ìwé pé tí n bá fi lọ ẹ máa good advice because ẹ jù mí lọ ẹ dẹ̀ experience jù mí lọ nípa ayé ayé ìjẹ́ ó ṣeé ṣe kéèyàn pàdé ọmọbìnrin tó mú mi láti fẹ́ ọmọbìnrin tíyàn máa ń rí lójú àlá ìjẹ́ ó pọ́síbù kéèyàn pàdé nílé aṣẹ́wó. àyà ó pọ́síbù tó ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni àbúrò tó kọjá lọ. àǹtí mo rí ilé aṣẹ́wó ṣe fact ó ń ṣiṣẹ́ nílé aṣẹ́wó aṣẹ́wó ṣẹ̀dẹ̀ wá rí i kí n tó wá bí yín mo ti lọ sọ́dọ̀ àwọn afá mo ti lọ wádìí lẹ́nu mo lọ sọ́dọ̀ òbí mo lọ bẹ̀rẹ̀ the same day nǹkan tó ń sọ fún mi ni wípé kò sí nǹkan tó burú níbẹ̀ tí n bá fẹ́ aṣẹ́wó wípé èmi náà ni màá ní láti change ẹ̀sùn fáàtì láti láìpẹ́ wá wò wípé ah, pé it is better kí n wá bá yín gẹ́gẹ́ bí aunt kí n bí lẹ́yẹ̀ pọ́síbò ṣé gbogbo obìnrin tó rí nílé aṣẹ́wó káàkiri kò ṣe gbogbo nínú wọn dùn bó ṣiṣẹ́ aṣẹ́wó bí kò ń ṣe pé kọ̀ǹdíṣàn kan àbí kejì ló gbẹ́ lómi délé aṣẹ́wó kò sẹ́ni tó lù kó máa ṣaṣẹ́wó. as a matter of fact àwọn factors wey dey jọ ti pastor lórí bẹ́ẹ̀ máa ń kọ́ tó ń ṣe ọdẹ fàdúrà tì that ọdẹ change it to your own taste so ọlọ́run àṣeyọrí lọ́yà àlùkà náà tí n bá gbọ́ yín ní àgbọ́yé dáadáa nǹkan tẹ́ ń gbìyànjú láti sọ fún mi kì í fẹ́. why not o lè fẹ́. kí la fi ìfẹ́ wé fẹ́ tí o láàbùlà fẹ́ tí o láàbùkù fẹ́ tí o láàbàwọ́n o èkùrọ́ lálábàkú ẹ̀wà o ìfẹ́ òótọ́ máa kí la fẹ́ fi ìfẹ́ wé fẹ́ tí o lábùlà fẹ́ tí o lábùkù fẹ́ tí o lábàwọ́n o èkùrọ́ lálábàkú ẹ̀wà o ìfẹ́ òótọ́ màlẹ́ yó kí la fẹ́ fi ìfẹ́ wé fẹ́ tí o lábùlà. La ìfẹ́ tí yóò láàbùkù ìfẹ́ tí yóò láàbà wọ́n o èkùrọ́ lálábàkú ẹ̀wà o ìfẹ́ òótọ́ màlè yó kí la fẹ́ fi ìfẹ́ wé ìfẹ́ tí yóò láàbùlà ìfẹ́ tí yóò láàbùkù ìfẹ́ tí yóò láàbà wọ́n o èkùrọ́ lalábàákú ẹ̀wà o ìfẹ́ òótọ́ màlẹ́ yó. kí la fẹ́ fi ìfẹ́ wé fẹ́ tí o lábùlà fẹ́ tí o lábùkù fẹ́ tí o lábàwọ́n o èkùrọ́ lalábàákú. you are welcome to our house. alálẹ̀ yóò wọ̀ mí iṣẹ́ ló ṣe iṣẹ́ ni mo ṣe ma ojú lọ sọ́jà bẹ́ẹ̀ ni ma ìmọ̀ ṣe rí gẹ́lẹ́ nígbà tí mo kọ́ ọ sí ni ah. kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu. ah mummy for now mo ti wà ok because bá ṣe ń bọ̀ mo ti jẹun so mo ti ń bọ̀. Ah, ah, má sọ yìí fún mi o ilé ni ilé òun láti jẹun ilé tiwa tó ti gbọ́ táwa kọjá sí kí ṣèkò lè wà mí dáná. àǹtí ẹ má sọ pé ẹ wà òkè. Okay bọ́ọ̀lù èmi ṣe fẹ́ gbéṣẹ́ mi yọ nínú ilé tẹ́yìn bá sọ pé ìwà òkè kí lẹ fẹ́ jẹ ṣe rí tó bá jẹ yán màá bá yín gùn tó bá pè sẹ̀wọ̀n tó wọ̀ tó fẹ́lẹ́ dáadáa màá bá yín gùn àbámàlà tó fẹ́lẹ́ bí etí màá bá yín gùn sípẹ̀gàn àṣẹṣẹ sí ọbẹ̀ kú sí kan tó ṣe kinní ìsìn tí owó lẹ fẹ́. àǹtí táwa ẹ má wà dáńtí lòun ti wọn ṣe mọ̀ pé àmàlà ni gbogbo wa fẹ́ràn nílé dáadáa ẹ̀wẹ̀ yẹn lọ sí kitchen kí ẹ lọ ro àmàlà fún everybody nílé kò ń ṣe àtìní kan ọ̀kan ebi ń pa mímu ní wẹ́ẹ̀tì láti jẹun mo dé tán sí. ẹ ṣe gan mọ́ mi. i'm very sure tí dáàbò bá jáde tí wọ́n bá <laughs> rí i láìpẹ́. àjọṣọjọ ojú gbogbo yín ló gún régé tẹ̀ ẹ́ rẹ́rìn ṣé kì í ṣe pé ẹ ti gba bribe kí tó dé. rárá o ẹnìkan kì í parí lẹ́yìn olórí o àwọn tó dé ìkẹyìn náà dé ibò ẹ rí pé ọmọ yín gbó ojú lọ sọ́jà. rárá o. ẹ eh, lóòótọ́ ni eh, lóòótọ́ ni hmm. ok ẹ eh, sisi mi kí lorúkọ títí ẹ. Kẹ́mi Sọ́lá ni sọ. Olúwa ah, Kẹ́mi Sọ́lá ó jẹ́ máa kẹ́ gbogbo àsìlè láàyè. Àmì o. Ẹ̀yin lọmọ yìí jọ ẹ wò pé mo ṣe rí gẹ́lẹ́ nígbà tí mo wà sí nìyẹn. àwọn dáàdì nǹkan àti mọ́mí. àlàáfíà ló dúpọ̀ jù. okay yes dad actually this is the pretty dancer I've been telling you about. damn it. she's not just pretty in person but also pretty in attitude mm. like seriously ṣé ibẹ̀ ṣe ń wo Kẹ́misọ́lá yìí òun ní ìdùnnú tó wọnú ayé mi tí ayé mi ti bẹ̀rẹ̀ sí dùn òun ni obìnrin tó wọnú ayé mi tó dàbí wípé èèyàn fi ṣúgà sínú tíì dad can't you see me ẹ rí i pé ilé ayé mi ti wà transformed i'm always happy. ok ọmọ dáadáa ni àbí èmi náà rí bẹ́ẹ̀ ojú ẹ̀ ti fi hàn pé ó máa wá láti ilé tó dáa lẹ́yẹ̀. Mali handle situation though. That perfectly, ma handle it perfectly. Ẹ̀yẹ coffee, everything damn me. Uh, I don't have much to say. But yeah, my feelings, we are later on, I join you. Eh? uh, you people should have a nice time. Dúró you, ṣubú láyọ̀ ẹ̀ ní àdìsọ̀rọ̀ ọ̀jẹ̀. Bye for man, expert ṣé mi sọ pé tí ọkọ mi bá rí òkè mà láì kó sọ bẹ́ẹ̀. pẹ̀lú kíkà ṣé wọ́n ń ṣe mọ́mí mi ní ẹ̀ èmi kò fúnra mi láìkì and everybody nílé náà láìkì ní so you're welcome to our home. Um, let me quickly do the introduction between the two of you. Ṣori, <laughs> this is Kemisola. Okay. Hmm? Mo fẹ́ kó bẹ̀rẹ̀ sí rí as your big six from henceforth. You understand? Yeah. And Kenny. Àbúrò mi bàjẹ́ Oh, Yeah, budget. I mean, yeah, yeah, yeah, budget. So, and at the same time, jọ̀ọ́ pé your coin. Hmm? you, kẹ́ méjì kẹ́ bẹ̀rẹ̀ sí ń ṣọ̀rẹ́ kẹ́ tight kan nífẹ̀ẹ́ jà o. Hey, mi, I trust me now. pọ́blẹ́mù nínú ilé yìí pàápàá mo sọ pé èèyàn ò lè fẹ́ yàn kò dẹ́ni fẹ́ nìyẹn bí ṣe fẹ́ ìwọ́n mi yẹn kò lè fẹ́ ẹ sọ fún dáadáa kó lajú ẹ̀ sílẹ̀ kó wá èèyàn gidi tó bá máa fẹ́ yes wá èèyàn gidi tó bá máa fẹ́ ó ò lè fẹ́ ọmọ yẹn. àbá dáàdì lẹ́yìn kí lè sọ nígboro ẹnu yìí pé kò lè fẹ́ ọmọ yẹn àwa là ń pariwo pé kó múyàwó wálé ó tún wá múyàwó wálé sí ẹni pé kò lè fẹ́ ẹ̀ẹ́dẹ̀ sọ rísì fún wa ẹjọ́ torí Ọlọ́run ayé js age la wà yìí a lè ṣùs fún ọmọ ẹ jẹ́ kó ṣùs fún ra kí ló dé ẹ rí mi mo wù yí ní ẹ ṣe fẹ́ mi kò sẹ́ tó fẹ́ mi fún yín náà ẹ lè wá pariwo kó kò lè fẹ́ kò lè fẹ́ ẹ lè sọ ní sìn fún wa kí ló dé. Um, dad láti ìgbà tẹ́ ti bí mi tí mo dẹ̀ gbọ́njú mi ò fíwèé pé mo kọ̀rọ̀ sí yín lẹ́nu rí tẹ́ ẹ bá wá fẹ́ kí n kọ̀rọ̀ sí yín lẹ́nu ní èmi yìí ẹjọ nítorí Ọlọ́run mo fẹ́ kẹ́ ẹ sọ fún mi ìdí gan-an tẹ́kọ̀ fi insist pé mi ò lè fẹ́ ọmọbìnrin yìí ẹ kọjá sọ pé mi ò lè fẹ́ mi ò lè fẹ́ mi ò lè fẹ́ ẹjọ ẹ sọ fún mi ìdí tí mi fi lè fẹ́ o tí ẹ bá ti sọ ìdí yẹn fún mi dad ọmọ tẹ sọ pé kí n má fẹ́ o gbọ́ngàn ni màá fẹ́. ó lè fẹ́ that's just the fact ó lè fẹ́ wọ́n yẹn kì í ṣe inú ilé ìlú máa gbọ́ ọmọ yẹn wá báyìí ní ṣe máa ṣe nǹkan mi kò yí padà o fáàtì lẹ́gbọ́n lẹ́nu la bí iṣẹ́ fẹ́ ṣe nǹkan mi kò yí padà and as long as tí bá sì jẹ́ olórí inú ilé kò lè gbọ́mọ ẹ̀ wá o tó bá gbé wá ah, wàá rí problem wàá rí other side mi. ilé máa yí padà o. ẹnu ẹ̀ lápò sí i. ó máa yí padà. ẹnu ẹ̀ lápò sí i. ẹ ẹ lè fọ́ ẹ lè fẹ́ yẹ̀wò pọ̀ mọ́ ẹ jẹ́ kó fẹ́ ṣọ́ọ̀ṣì ẹ̀ ṣe ti gbọ́. mọ́ọ̀mù ṣe rí ní ayé àtijọ́ ni àwọn òbí ti máa ń dictate fún ọmọ wọn wípé ẹni báyìí ló gbúdọ̀ fẹ́ ẹni báyìí ni kò gbúdọ̀ fẹ́ kò ń ṣe ayé ìsinyìí o is better kí n bá mi tó bá rẹ́ni sọ̀rọ̀ tí ẹ bá bá ọ sọ̀rọ̀ ẹ wo kò ní dá kéèmì àtijáde bẹ̀rẹ̀ sí í jà ẹ bá ọ sọ̀rọ̀ o. ọkọ mi fọkàn ẹ balẹ̀ tó ti gbọ́ wọ́n ní kó fọkàn ẹ balẹ̀ ẹ wò jẹ́ kí n dé kí n lọ bá dáadé ń bẹ̀ dùn. ẹ wo ẹ̀gbọ́n mi dáàdì tán sọ̀rọ̀ tán ni ẹ̀ lè fẹ́ ọmọ yìí ó ní nǹkan tán rí ìnáwó èmi ò bá ní kẹ́ ti dáàdì nínú kẹbìrì nǹkan tó ń rí reason gan tó fi ní ẹ lè fẹ́ ọmọ yìí ẹ kàn lè dédé decide pé ẹ máa fẹ́ dáàdì sọ pé ẹ lè fẹ́ ẹ lè fẹ́ náà nìyẹn ẹ ti kẹ easy o ẹ ní láti ní sùúrù gan ni. ẹ wà kí ni problem ẹ náà mo sọ pé mo fẹ́ fẹ́ ọ sọ pé mi ò lè fẹ́ tí òun bá mi rí ní. ẹ̀gbọ́n mi ẹ lè fẹ́. in fact ẹ máa tó dáàdì lẹ́nu gbà yẹn. èmi mo tiẹ̀ mọ̀ tí mo. àbíkẹ́ ẹ̀dẹ̀ dictate fún dáàdì eh. wọ́n ti dẹ̀ lè fẹ́ ẹ̀dẹ̀ lè fẹ́ náà nìyẹn eh. ẹ ní sùúrù. Eh. dáàdì oúnjẹ yín ti rẹ́dí sà. kí ló kì í bẹ́ẹ̀. Um, iṣu àtẹyin ni sà ṣé ìwọ máa ń fi tí ẹ síbòmí ta bá ń bẹ sọ̀rọ̀ ni. ṣé ìgbà tó máa kó iwájú mi ṣé mo sọ fún yín pé iṣu àtẹyìn kò lọ pípíà. bẹ́ẹ̀ni sà nǹkan tẹ́ sọ fún mi pé ẹ fẹ́ nìyẹn sà. ṣọtọ ó jẹ tí ń sọ pé bẹ́ẹ̀ni ìgbà tó máa kó òbí mo ní kó lọ ro àmàlà fún mi. rárá sà. ó jẹ tí ń sọ pé rárá ó tún sọ pé rárá tó máa kúrò mọ́ mi lójú mi ni. olùdó báwo ni wọ́n lóúnjẹ yìí ti rẹ́dí ó dé ti sẹ́ẹ̀tì dáìmẹ̀. rọ́bìṣì lọmọdé lọ sí fún mi. bàbá rọ́bìṣì mo sọ pé kọ́ ọmọ lọ́ọ́ lu àmàlà wa ìgbà tó máa débi ń sìn ó sọ bẹ́ẹ̀ iṣu àtẹ̀yìn iṣu àtẹ̀yìn. ó ṣe ìṣojú mi iṣu àtẹ̀yìn lẹni pé kò sí ẹ̀fọn mi. olúwa o ìyálẹ̀ yẹn lójú mi rẹ̀ tó ń parọ́ mọ́ mi. ẹ wo mo ti gbọ́ ó máa bá yín ru àmàlà. ó já kó bá mi pa òru àmàlà ó bá mi kú ó fẹ́ lọ sí ti bọ́ọ̀lù. ẹ fún mi kí n ṣe àmàlà àmọ́ bófà lẹ́nujọ́ mẹ́ta yìí sì ẹ ti change inú ilé ẹ kàn ń misbehave kí ló ṣẹlẹ̀. láti tí lẹ́yìn tí múyàwó wálé ó ṣe ọ̀rọ̀ fẹ́ má fẹ́ àtìgbà yín lẹ ti change totally. yálẹ̀yẹ wàá misbehave ẹ yálẹ̀yẹ wàá misbehave nítorí ilé yẹn gbé ọmọbìnrin wálé wọ́n sọ fún mi pé mo misbehave. ṣé ẹni òkè mí lẹ́yìn ọ̀run yẹn ni àbí òkú farapamọ́ fẹ́ tó fẹ́ sí ni ẹ sọ ọkọ tó bá wà bẹ́ẹ̀ fún mi náà. kò sí nǹkan tó ń bọ̀ lókè tí lè gbà àti ó ti tó tán láti sọ reason ti ṣe sọ pé lẹ́yìn olùsọ̀rọ̀ yẹn. Hmm. ó ti tó táyì lọ mo ti rò mo rò sọ́tún mo rò sósì mo wòye pé tí n bá kàn mú sínú kí peace lè wà ṣá àwọn lẹ́tí mọ̀ máa jẹ́ kó mọ̀ lẹ́nu sórí ẹni tí lẹ́yẹ fẹ́ fẹ́ yẹ mm, nígbà kan rí. irú pẹpẹ súpù a ní oríṣiríṣi pẹpẹ súpù ẹlẹ́ja wa oníkàùtì wa assorted gan wà tẹ bá níbi. oríṣiríṣi ló wà ẹlẹ́ja wà ẹja wà ń jẹ ẹja wà káùtèlì wà ń jẹ káùtèlì wà ẹlẹ́ja wà ẹlẹ́ran ni ẹjọ́ jàre èwo lẹ fẹ́ jàre. ẹ wò ní tèmi ẹja mo fẹ́. ní kó bá mi get. Hmm. ṣe ti gbọ́ nǹkan kan sọ ọ́ sí i oya lọ àárín ìjẹba ó dẹ̀ tètè kó wíkẹ́ yára gbé wá yẹn. ok sir. jama hmm, ká má fọ̀rọ̀ lẹ́ sọ̀rọ̀ báwo dé ni ọ̀rẹ́ mi ṣé kò disappoint ni. bí ìbéèrè rẹ nìyẹn èmi náà wàá fún ẹ sórí ó ti ń gbé ọmọ fún mi sódé lè tó gbé fún mi láàyè ó ṣeré mo dẹ̀ gbàgbé orúkọ mi. really. ah torí ó tẹ̀ wá dáàrin kan pajápajá mú mi mo kà sára jù ibi màá mú dojú mi kúrò bẹ́ẹ̀ ṣáá ni ó tẹ̀ wá mọ̀ nǹkan kan ibi kì í ṣe bí ibi ibẹ̀ lèmi fẹ́ kú sí o máa di marius èyí tẹ̀ wó yìí. bọ́ chief nígbà tẹ́ ní kó ṣeré fún yín wípé ẹ lè gbàgbé wípé ẹ lè fi sílẹ̀ wípé bí ilẹ̀ máa kú sí bó chief ṣe mọ̀ wípé àwọn fine girls wà nígboro àwọn tó jẹ́ wípé tó ń ṣàyà kan tó ṣe ẹ̀yìn àwọn ọmọ tó dùn àwọn ọmọ tó ń sọ hmm. àwọn ọmọ tó ta lẹ́nu àwọn yẹn wà ń gbèrò náà àwọn tá a ní lọ́wọ́ tó pọ̀ yà ah! tó jẹ́ wípé tó bá ṣeré fún yín báyìí máa gbàgbé orúkọ yín pátápátá. àwọn títí wọn ò ní èsì èsì wà nù tẹ́lẹ̀. Ah! Ah! ayé màá ní ká o jọ kí ni problem ẹ náà. kò yé mi. clayton ló paracetamol sí ẹ̀dínkù ní ẹ̀dínkù tó dẹ̀ ń garùn tó ń nọṣọ tó ń nọrùn tó ń fẹ́ kí ni problem ẹ wọ́n níbí làwọn máa kú sí òòdẹ̀ fi wọ́n sílẹ̀ ẹ̀ṣọ́ gbà yín ibi tó bá ń wọkú wọkú sí èmi sọ pé bí lèmi fẹ́ kú sí ṣé ìjà tún wà nù ìjà tún wà nù. ẹ wò ó di ẹ tí ìdókò bàbá ẹlòmíì lẹni pé ibi tẹ́ fẹ́ kú sí ni tẹ́ bá rí àwọn ọmọ tó san tó máa ṣeré ọlọ́bọ̀kún fún yín ẹ mú pọ̀ mọ́ jọmọ lọ. ẹ̀yin mọ iye oko táwa ti rìn káàkiri káàkiri káàkiri ká tó wá débi ó fẹ́ bọ́lẹ̀ ń bí ó tó gẹ́ no no no no i'm highly disappointed in you ẹ̀wù gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ní gbòòrò ẹnu ẹ̀wù bí mo ṣe rí lẹ́yìn ọmọ méjì ṣé mi ò ta lọ́mọbìnrin tó ni ẹ gbé ọmọ yín ṣó yẹ kó máa bá yín ní ìwà ìdọ̀tí ẹni wo tẹ́tẹ́ fi sọ fún lẹ́yìn àbí etí wo ló ń gbọ́wọ́ ọ̀tẹ́ ìsọ yìí ọ̀rọ̀ tó yẹ kẹ́ máa sọ kẹ́ máa sunkún kí n máa bẹ̀yìn kẹ́ ní pé kò tó pé kẹ́kẹ́kẹ́ tún ti ọ̀la lẹ̀ ẹ̀kàn sọ ṣákàlà. wọ́n ah! mi lẹ́yìn ṣé mo sọ pé ò dáa tó lọ́mọbìnrin àbí látìgbà tí mo ti fẹ́ ṣé mo fẹ́ lómi ilé ẹ̀ but eré orí igi tá à ń ṣe káàkiri lọ́wọ́ yẹn. kí lẹ fẹ́ sọ fún lẹ́yìn ẹni wo lè fẹ́ kí sọ fún kí la fẹ́ sọ fún ọmọ yẹn pé ọmọ tó ń fẹ́ fẹ́ bàbá ẹ̀ ti bá jáde rí ẹni wo ló sọ ọ̀rọ̀ yẹn jáde ẹ sì wo ló ń gbọ́ ọ̀rọ̀ yẹn who will disappoint me ah for the first time. ọ̀gbẹ́ mi wọ́n ní bàbá òun kó jáde lè ṣá àwọn olóńgbò ẹ̀sán tó ń ṣe bí adití. kí ni problem ẹ one thousand naira tí mo ní ni mo ti fi sórí tébù fún ẹ tó bá wù ẹ kó o mo tó bá rẹ kó o fi sílẹ̀. ṣé bó ṣe wà yẹn ẹran orò ni ẹ ẹran ògùn jẹ ni ẹ báyìí tẹ́lifí ti bá ṣetán pẹ̀lú ẹ ilé ayé àsúwẹ́rì mi tó dá dúró sí yẹn ìwọ ògbèrè adarí pọ́n yìí wá àwọn olóṣèkú fún wọn fún one thousand naira sílẹ̀ fún. ọlọ́jọ́ falẹ̀ balẹ̀ náà ọ̀kadà tó ń wọlé yìí èló ni òpin wọn ń tà tí máa fún ẹ ní ten thousand naira owó kí nìyẹn. àwọn ẹgbẹ́ yín wà níbi àbí one thousand naira lá fún wọn. wọ́n tó bàbá mi gbé owó mi bíbáyìí tó fún mi ní owó mi nǹkan tó ń bá sọ ìwọ lórí burúkú yìí so ó ṣe gbogbo owó jí ọmọ ọlọ́mọ ní jìbìtì tó yẹ ó wá fẹ́ sanwó wọ́n fi one thousand naira lọ ṣé wọ́n sọ pé one thousand naira là ń gbà yìí ó ka owó gidi cool money. ten thousand naira per round ó wá fi one thousand naira lọ bí wọ́n ṣíwó nìyẹn. tálá kun tálá ń ta. yọ mr man adarí pọn á fẹ́ blood lórí lójú tó kàdé ó lè lówó lọ́kọ́ máa yẹ lòdì kó má san owó ẹ̀kọ́ wá kíbi tí bá gbé gòsì ní ara ẹ̀ máa ràn tí àbó lórí burúkú yẹn kí ló tẹ̀ tí wọ́n sọ àti kò fẹ́ dáa fún ẹ ni. káfíń ìkọ̀ tí a rẹ̀ tó ti fi bẹ́ẹ̀ lọ ṣe òkò ní. àbọ̀ lórí burúkú kò lọ. kádìjà. ọwọ́ kádìjà kádìjà náà wà ó tí wọ́n ṣàdí pé kò sanwó tiwa. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo pé. kádìjà sàrákù o ẹwọ yìí ká ẹgbẹjọ náà wọ ẹjọ sí àwọn ẹjọ sí mi báyìí. ẹ má jẹ káwọn yóò sí olórí burúkú kan bàbá owó ọmọ mi rí tó ra sílẹ̀ lórí àgbà olóṣì olóṣì ní ẹ̀kọ́ mi bẹ́ẹ̀ olórí bó ṣe wà yìí ó máa kó ní ọ̀la fi wọ́n ọ̀la fi wọ́n. kí ló ṣe ẹ́ bí sindọ́ àwọn olórí. àwọn ọmọ mi ò wọlé lọ ní ọjọ́ ká ṣe wẹ̀lẹ̀ fún bàbá yìí láyé àtọ́mọ́tọ́mọ́ ẹ̀ bá ṣe rẹ̀ ẹ má fi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ̀ ẹ́ ìwọ burúkú mo lò lóṣù. kàdíjà káàdì àti bàtà àbọ̀ nílẹ̀ ẹnu kájà òun lè tó òun yàrá ni èmi ò ní ọmọ ọdún tí yín yìí yẹn ní ọmọ pa òbí ìbọn ṣọmọ ló jí yẹ. kí ló dà wọ pẹ̀lú àwọn ọmọ òbí. aṣẹ́wó làwọn ilé olóṣó ni wọ́n ń ṣe ṣé ọmọ yìí ni. jẹ́ pé yàtọ̀ àti jẹ́ kí ló dá ìyàtọ̀ ọmọbìnrin yìí jẹ́ yé èyí tí wọ́n wá ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ àṣìṣe wọn lọ́mọ ìwà ní kádíjà ah. adéléwí mo ró òun pọ̀ gbáà ni. ọkùnrin ah. ọlálẹ́yìn ọlálẹ́yìn ọ̀rọ̀ yóò ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ kò sí kan tá máa lọ ṣe sí i gẹ́gẹ́ bí òwe àwọn Yorùbá wọ́n téèyàn bá ń sáré pé kó má tẹ̀ tó bá wá tẹ̀ tán ó máa máa sáré pé kóun má kú ni ṣó ti gbọ́. mọ̀mí tí bá gbọ́ yín ní àgbọ́yé nǹkan tẹ́ ń gbìyànjú láti sọ fún mi sí ni wípé èmi àti Kẹ́misọ́lá à ń lè fẹ́ra mọ́ nítorí wípé òun àti dáàdì mi ti jọ ní àjọṣepọ̀ papọ̀ àbí mọ́mí ẹ jẹ́ kí n bi í léèrè question kan tó bá jẹ́ wípé àjọṣepọ̀ èmi àti Kẹ́misọ́lá mo yọrí sí oyún ṣé ẹ máa sọ pé kì í ṣe ni ọ ẹ máa sọ pé ká lọ ṣe. kì í ṣe pé àwọn àti Kẹ́misọ́lá ò lè fura mọ́ sórí ọ̀rọ̀ tó wà lè sìn ó ti di ìsó inú ẹ̀kún àmúmọ́ra yẹn ó ti di ọ̀rọ̀ awo ó ti di ọ̀rọ̀ secret between the family láàrin èmi bàbá ẹ̀ àti Kẹ́misọ́lá tí ẹnikẹ́ni ò gbọdọ̀ bọ́ sí i even àwọn close friends ẹ eh, má jẹ́ kí wọ́n bọ́ sí ọ̀rọ̀ jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀ kó wà láàrin ẹbí àjọ tó lé ọlọ́ má jẹ́ kí àbúrò ẹ̀ gan kó bọ́ sí ọ̀dọ̀ wà ní ṣó ti gbọ́. ìyá mọ̀rọ̀ òun tí n bá gbọ́ ọ yé dáadáa olórí kádíjà mi lẹ́kọ̀ọ́ lóríṣiríṣi ọkùnrin wọlé ìtọ̀ tí kádíjà mi náà sì wá lórí. bí n ṣe tó ìṣe máa purọ́ ni ṣé bí mo dágbére fún ọ pé ń lọ èkó kí n mo dẹ́kọ̀ fún un àfi bíi pé torí ọmọ rẹ mo ṣe lè ṣe kádìjà mú kọ́ rí òun ni òun kọ́ n bá bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ẹjọ́ ọmọ yìí báwo ló ṣe jẹ́ náà bá ní pẹ́pẹ́ sí o ó ṣe ẹ̀dẹ́ bẹ̀ ni iṣẹ́ aṣẹ́wó ni wọ́n ń ṣe bí wọ́n ṣe tara wọn lọ́pọ̀ nù ẹ́ tó o bá rí nǹkan ọmọ rẹ wò. kádìjà mi. ibi tó dé ni ìyá kádìjà ayé rẹ ti ń bàjẹ́ lọ lẹ́yìn kó o tètè sànjà rẹ gidi. ní kádìjà mi náà. bẹ́ẹ̀ ni. èlọ́mọ mi náà iṣẹ́ aṣẹ́wó gangan mọ́ńbélé lọmọ rẹ ń ṣe lẹ́kọ̀ọ́. ayé mi ó tó ń bàjẹ́ wọ́n rò jẹ́sí kádíjà ọmọ mi ó darí wọlé iná àtẹ́wọ́ bó. tètè mọ bá ṣe ta létí kì í ṣe ìtọ́jú okòó rẹ pẹ̀tẹ̀ sílẹ̀. ó dà fún ọ abiyamọ ń pè ọ ẹjẹ abiyamọ ń pè ọ kádíjà mi mo sì kìlọ̀ fún ọ tó mo ní ọmọ ti dé sẹmi ò lè dé mo sì kìlọ̀ fún ọ tó kádíjà mo fà ọ létí kádíjà ń tẹkọ létí ń bọ mo mọ lẹkọọ ọmọ mi kan ayé mi o kí n tiẹ̀ kọ́ dàmsọ àgbo fún ọlọ́mọ. bàbá kájíjá ìyá mo róhun tiẹ̀ lọ sí i. pàdé ọ. olóòrí kájíjá mi lẹ́kọ̀ọ́ pé ṣe ṣe aṣẹ́wó ó ní bọ́kùnrin kan ṣe ń wọlé báyìí nìkan ń jáde nìkan bá ti kébù nìkan mọ̀ ọyọ́ ní kájíjá mi náà ilé tó wọn tó ń lọ tó tó ṣe lẹ́kọ̀ọ́ náà ṣe aṣẹ́wó náà pé kájíjá mi ṣe lẹ́kọ̀ọ́. wo jẹ́ kí n sọ rẹ ẹ sọ ọmọ mi owó mi kọ wọn ṣe nírọ ẹni ojú kan ṣoṣo rádà mi náà wọ́n ṣe níran ẹni. ẹ̀yin ọ̀rẹ́ rẹ̀ èèwà èèwà sọ́run ojú rẹ̀ tó ìyàmọ̀ ìkà ni dàbí mo ṣe dà olójú kan ẹ̀ ń ṣe róòkò rọ́rọ̀ rẹ̀ wà abiyẹmọ ọ̀tá àgàn olórí burúkú ọ̀tá olóríire ìran rẹ̀ mélòó lọ́rẹ́ kò rí kẹrun tirẹ̀ náà kẹ́ níbò bá ọmọ mi ti fowó ránṣẹ́ sí mi ó ti fàṣọ ránṣẹ́ sí mi ṣé déédéé yẹn máa bí wọ́n nu ní òun àrò ìrọ́ bàǹtàbàǹtà ní ìsìnkú wa gbé lọ́mọ lórí ìrọ́ mímu ṣàṣẹwó ẹyin ọ̀nà kan wọlé ọ̀nà kan jáde ọ̀nà kan wọlé ọ̀nà kan jáde kò lẹ́sì kànga wọ́n nìyàn ń fa omi nú ẹ̀ ẹ̀nà bọ́ máa fà mọ́ ká má ṣẹ̀ṣẹ̀ fọ àà mélòó kòtò yìí níbẹ̀ ẹ̀ṣẹ̀ ọmọ tẹ̀mí tìrì mi ń lé ṣe. ṣé pé ọmọ mi ò ṣàṣẹwó lé. ẹ̀ṣẹ̀ mi ò mi ń ṣàṣẹwó aṣọ ńlá dàgbà àbẹ̀bò mo jẹ́ fún fọ́fà rẹ̀ balẹ̀ nítorí ọ̀nà kan lè bàtẹ̀ mi jẹ́ bàláyì. ayọ̀ tẹ̀lé mi ó sọ lébọ̀ tẹ̀lé mi. ó tán ìyá ọmọ olówó ṣe ń wo ọmọ mi ọ̀sá ṣe wo. kí last time tí màá wá bá yín mi mi láì dé. ẹni tí kò bá ti fẹ́ kò sáà sọ fún ọmọ rẹ̀ láti sọ ṣó ti gbọ́. náà ah! ni ṣojú mi ìgbà tó ti ń wọ̀ tó ti ń wò tó ti ń wòkè tó ń wòlẹ̀ torí ọmọ yẹn mo ti mọ̀ kí ló dé ṣé ó fà ìjòbi lọ ni. orí nǹkan tí mo rí ni ọmọbìnrin tó rí tó lọ tó ní mò ń sọ yìí ìyàwó ọ̀rẹ́ mi ni sórí ẹkùn tó tẹ̀lé bàbá ọ̀rẹ́ mi gbogbo tó jọkọ nídìí mi. kí wàá ló kàn kò bá jọ rẹ kó jẹ bàbá ọ̀rẹ́ kó kàn ẹ́ náà ṣètò ẹ ló fẹ́ pa aṣọ mi mi lára. Ah. já lọ jàre. ha ah. ní My chief. Akẹ́ kẹ́kẹ́. Chief chief. Kí ló wá ń tẹ dúró látàrí? Chief kí ló ń kan yín lójú? Ṣé bọ́lá tó bá ń gbéyàwó bọ̀ wá bá òkè ń ga ọ̀run? Ah, ah, kí ló ń kan yín lójú? Èmi àti ìyá jọmọ àwọn ìgbà títí dọ̀là ni. Ẹ̀dẹ̀ wá ń kún ojú báyìí. Ìdájẹ́ ìkànjú. Àwọn tó jọ mẹ́ta ọmọ yìí pé tí bá ti rí ẹ báyà ara mi máa ń bù máa ṣọ ni. ẹnu nǹkan tí mo ní kí ṣe ni nǹkan bá yín get drinks kí ẹ kàn fi cool tẹ́ǹpà yín náà kó bá máa bẹ̀rẹ̀ ṣe because ṣẹ́rí tèmi ah, ẹ wò gbogbo eré la máa ṣe. àbí ilé ọmọ pé tí bá ti rí ara mi máa ń bọ̀ aṣọ. mo ah, mọ mo mọ bóyá ọkọ àyọkọ mi lè. of course chief chief. Àwọn pípò yìí ti improve o. Ah, ó yẹ kí ẹ mọ̀ pé máa tọ́jú yín dọjọ́ ọgbọ́n yín ni. Máa tọ́jú yín títí ayérayé ni. I trust you. Ẹ ẹ mi sẹ́mi sẹ́mi. My chief. Hmm. Chief chief ó wà padà jẹ. ó wà padà that's my chief. ẹmu <laughs> ẹmu dáadáa. yeah that's my chief. o o ti tó ara mi ti wà lọ́nà. o ti wà lọ́nà èmi kò ti wà lọ́nà ká wá bẹ̀rẹ̀ ṣe. Ah, ó wà padà jẹ ah, ah. eré mi á yàtọ̀. àwọn máa yàtọ̀. kí ló máa jáde jẹ ìmúṣà. ọjà ìgbà ẹ̀ akọ ìgbà ìgbà ẹ̀ mú sí bóyá báwo ni ṣé ó ti rí léèfù ní báyìí. báyìí. báwo ló ṣe ń ṣe yìí. àjọ bí ìgbà tó ń já mi jẹ. já mi jẹ. bẹ́tà èyí ni kí ni má fi ọmọ tiyín àbí ẹ. ṣé ṣe ṣe pé o poison mi. bẹ́ẹ̀ni ẹ máa lọ sóòrùn téèyàn bá sí láyé mọ èyí á fẹ́ ọmọ yín. bẹ́ẹ̀ ẹ ó là là ó dàbọ̀ ó là là ọ̀run yín ẹ bó ṣe dákun yín nìyẹn ààrẹ má jẹ sísè ní ẹ má fi ṣàwádà ní ẹ good night ó dà ẹ. ẹ má ṣe ayé léṣe o ẹ tí gbọ́ òótọ́ ẹ lẹ́ tí mọ̀ bí ọkọ yín kú lórí ẹ tí mo fẹ́ kó ṣe ayé léṣe ẹ ní sùúrù ẹ ní sùúrù hello ẹ̀gbọ́n mi mo lè wà látàárọ̀ ni mo lè wà ẹ wò wá láwa o okay okay okay ẹ ti wà nítòsí ẹ má pẹ́ ẹ̀gbọ́n mi ẹjọ́ torí Ọlọ́run ẹ má bọ̀. ṣé wọn náà fẹ́ máa pàdé ẹ̀ lẹ́kọ̀ọ́ mi. wọ́n ní mo dádì wa mo dádì wa. ẹ̀gbọ́n mi bolẹ̀ ti rí ìbọn. ṣé kí bàbá tó wáyé sọ yìí pé òun ò fẹ́ ìlú ọmọ ẹ̀ pé màá ní jọ́kọ̀ ló ń fẹ́ fún dájúdájú irú bàbá náà ó ti ṣetán láti pọ̀ ọmọ ẹ̀yìn yẹn kí bàbá mi tó pa mí èmi náà yẹ láti pa bàbá mi màá pa wọ́n lẹ́nu kò ń ṣọ̀la. bàbá yìí wọ́n máa ń dà o. bẹ́ẹ̀ ilẹ̀ ìwọ fẹ́ pa bàbá ẹ̀ ibo ló ti gbọ́ pọ́ mọ́ yìnbọn pa bàbá ẹ̀ rí. ẹ wo àǹtí ẹ má dà sí o ẹ má dà sí ẹ má dà sí sí rárá. ẹwọ ẹ̀gbọ́n mi ti gbé wọn mo sọkúsọ tẹ ìsọ kalẹ̀ jàre a pè yín láti wá sọ fún yín pé wọn ni wọn rókun dájì nìbàdàn ẹ̀yin wá sí báyìí bàbá ẹ̀ ti kú wọ́n ti pè wọ́n fún bàbá ẹ̀ ti kú. kẹ́ẹ̀dẹ̀ máa wo ọ̀rẹ́ mi ló wá bá mi nílé ó sọ pé òun rí dádì àti kẹ́mi sọlá ló tẹ ọ ìgbà tó sọ fún mi gan mo dá ọ̀tẹ̀ but ó fi picture mi ló fi hàn mí lórí fóònù ẹ̀ ó fi hàn mí lórí fóònù ẹ̀. àti kẹ́mi sọlá kẹ́mi ìyàwó ẹ̀. àti mi ẹni sùúrù ṣé gbọ́n nǹkan tọmọ yín tún sọ ẹni sùúrù lóòótọ́ ni. èmi tí mo ṣe kàwé Ah! ọ̀rọ̀ ọ̀tá mi sọ́nà. bẹ́ẹ̀ ẹ bá fọwọ́ kàn mí o. orúkọ àbá mi ìwọ orúkọ àbá mi. gbogbo tó ṣòro kù sí yín gbogbo ẹni máa tì mọ́lẹ̀ sí nísinsìnyí ṣùgbọ́n èyí náà wọ́n àbẹ̀bà tá à ń pè dájú ta ni kò fi èmi àti ọkọ mi lọ́rùn sílẹ̀ ká fẹ́ra wa lẹ́ni láwọn ti gbọ́ àmọ́ràn ni wọ́n pa lẹ́ni bẹ̀rẹ̀ ti threatening life mi mo ti wá sọ fún dáàdì mo ní mo ti lóyún sínú bí wọ́n fi èmi àti ọkọ mi lọ́rùn sílẹ̀ ká máa fẹ́ra wa lẹ́ni ni pé láíláí. kẹ́mi báwo ló ṣe ṣe gan-an in the first place báwo ló ṣe rìnrìn gbèrègbèrè tó fi pàdé ọmọ mi. ẹ ẹ wò chief kò kò yé mi àmọ́ ṣe bẹ́ẹ̀ ti sún ṣojú àwọn fámìlì yìí jọ yẹn ẹlẹ́sìn yọ̀ǹda ẹ̀mí àtọwọ́n yín ká máa fẹ́ ra wa lọ chief ẹ kí ló tẹ fi fi fóònù tẹ fi ń disturb life mi kí ló tẹ yẹ kí n sinmi tẹ yẹ kí n ní sinmi tẹ kọ̀ dẹ́ ń pè lórí fóònù all the time chief èdè fi mí lọ́rùn sílẹ̀ ẹ kì í fẹ́ ọmọ yẹn fi mí lọ́rùn sílẹ̀ nà. Oh, oh. mi ò yọ̀ǹda o ọ̀rọ̀ orí àwọn lásán ni mò ń sọ yí pé mo yọ̀ǹda ẹ ṣojú àwọn fámìlì mo kàn sọ ni o ọ̀rọ̀ orí àwọn lásán ni ah kẹ́mi bí ò lè yọ̀ǹdẹ́ mi ò lè yọ̀ǹdẹ́ wò ó ó dàbí ò mọ ò mọ nǹkan tó ń ṣe ń gbèsè ayé mi one àtijọ́ tó ti tèmi pẹ̀lú ẹ̀ ti ń fẹ́ra mo notice pé gbogbo business mi ń lọ déédéé gbogbo nǹkan tí n bá ń dáwọ́lé ó ń lọ dáadáa ó wá sọ pé kí n fi ẹ lẹ̀ and apart from that ṣé ojú òṣèlú fún wọn àbójú òkè ń tiẹ̀ lẹ́yìn ìgbà tèmi pẹ̀lú ẹ̀ àtijọ́ ní àṣepọ̀ wàá tún wá nù the same roof pẹ̀lú ọmọ mi. Ah! chief kò ní mini please eh, eh, chief egbójú bẹ́ẹ̀. ó ní mini my dear ó ní mini and kì í ṣe ń ṣojú ayé mi ló máa fẹ́ ọmọ mi. o ò lè fẹ́ ah. Ah, tó tọrọ ni mo bẹ sọ yẹn o ò lè fẹ́ o gbogbo èyí tí mò ń sọ yẹn mo kàn sọ lórí àwọn lásán ni o ò lè fẹ́ ọmọ mi. bọ́bọ̀ bọ́ chief why you doing this now? chief ẹ ṣàánú mi ọmọ ìkiri ni mi ṣé ẹ fẹ́ kí ẹ fẹ́ kí n má láyé mi ni chief tí mo ṣe ń wáyé yín ti tó ẹ fi mí sílẹ̀ ẹ kì í fẹ́ wọn I love your son If you mí lọ́rùn sleep, please just leave me you let me marry your son please I love him chief please now why you doing this? tó bá láìka rẹ̀ kò gbọ́ nǹkan tí fẹ́ sọ yìí sórí mo ṣetán anything tó bá fẹ́ owó ni o mọ́tò ni o anything tó bá fẹ́ mo rẹ́dì láti ṣe fún ẹ màá tẹ̀sí àdírẹ́sì kan sórí fóònù ẹ ìbàdàn ni wàá dẹ̀ wàá bá mi bẹ̀ ṣùgbọ́n tó bá wá wò ikú ló lè yèmí àjẹ o ah. fact ni mo sọ ikú nìkan ló lè yèmí àjẹ. Chief, why you doing this now? Chief, mi ti kó tẹ̀ ṣe yí ò dáa ẹ jẹ́ kí mi náà wọlé kí jẹ́ kí mi náà máa rí ẹ ṣàánú mi Chief, kó tẹ̀ ṣe yí ò o tún ṣe báyìí kò sí wàhálà ṣe ní àti táwọn bá kú nǹkan ni èmi lè fẹ́ ọmọ tàwọn ẹjọ́ kí lè fẹ́ kí n ṣe mo dé pawọ́ kó lè kí mi fẹ́ ọwọ́ sí wọn ìdí nìyí tí mo fi pọ́ìsì dáàdì ni mo pawọ́. Ọ̀dà mi. Ẹ̀rọ yóò sì lọ́tò ìtọ́lọ́mọ yóò jẹ̀bi ọlọ́mọ yóò jẹ̀bi ọkọ̀. ಮಾಯಲೇ